eléyìí tó tó fi àánú rẹ̀ tí ó fi dára padà sí tó kó wáyé ní òní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta oṣù ọjọ́ làwùjọ ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún méjìdínlẹ́ ogójì ìjọba táwọn ọ̀sẹ̀ aláàbò السلام عليكم ورحمة الله وبركاته أنا أنا أبا وليتي أبا وليتي لين ونباب قول الرجل lè rọ́jò lè wáyìlàjì ó jẹ́ lọ ní ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́ta lé ní ọgbọ̀n three thirty three gbólóhùn tí èèyàn bá sọ fún ẹlòmíì wípé wáyìlàjì ó bá ṣe fún ẹ hadith tí ó wà lábẹ́ ẹnu ọ̀nà àbáwọlé yìí ó ní hadathana Musa. حدثنا موسى قال حدثنا حماد عن قال الله عليه قال راى رجلا يسوق بدنا فقال اركبها انها بدنه قال الكبرى قال انها بدنه قال الكبرى قال فانها بدنه قال بدنه نعم بدنه قال اركبها غيرك آه قال حدثني موسى موسى وي حديثي سواء حدثني حماد àmọ́ mo sọ fún ọkọ alátọ̀dọ̀ ọ̀tádàta ọ̀tádà lọ́wọ́ Anas Malik radiyallahu ta'ala anhu dáadájọ́ anabi sallallahu alayhi wa sallam rajulan orí arákùnrin kan yasuqu badanatan ó ń fara kún mi lọ faqala irkabha àwọn sọ̀sọ́ láwọn sọ arákùnrin yẹn pé gún gún ràkúnmí yìí faqala innaha badanah. ọ̀nì ah, ìbádànà ni ọ̀nì ìbádànà yẹn ni wípé òun fẹ́ fi ṣe hádìyù ẹ̀rẹ́ tó ń fẹ́ fi ṣe ìjọsìn tó wàá gbogbo kọ́ọ́lá rẹ̀ kẹ́bù ha kàn ń sọ́sọ́ láńdó sọ fún pé alẹ́ kò gùn kọ́ọ́lá iná ha bàdàn ni èyí òun fẹ́ fi ṣe sadaka nípa ìjọsìn tó ń lọ sí. kanu ń sọ́sọ́ láńdó sọ pé rẹ̀ ha alẹ́ ko gùn. wọ́n tún tún sọ lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ náà lẹ́yìn ìgbà yẹn òjijì ọlọ́run tó wá sọ fún yí pé wáìlẹ̀kì wọ́n máa ṣe fún ẹ wọ́n máa ṣe fún ẹ ọ̀nà wáìlẹ̀kì gbólóhùn kan tó ṣe pé wọ́n máa ń wí fẹ́ni tó bá ṣe kí ni ọ̀tọ́ bá kó sínú ìparun wọ́n wáyé sẹ́kì tó dẹ̀ lẹ́tọ̀ọ́ sí kórìí ìparun yẹn wọ́n lọ wá lórí ahọ́n. النبي صلى الله عليه وسلم لتأخر المخاطب عن امتثال أمره nípa agbẹ́ni táwọn sọ̀sọ́ la ń bá wí yẹn kò tètè tẹ̀lé àṣẹ táwọn sọ̀sọ́ la ń sọ tó fi gbólóhùn wáyé làkì. àbí ká tiẹ̀ ní ìgbà tó yẹ pé gbólóhùn tí wọ́n bá sábà láwùjọ wọn ni. wọ́n jáde lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam àmì ìgbà yìí kọ́sì. kúkẹ́ jáde láwọn ẹ̀ kò gbèrú ẹ̀ òbèrò pé kíkọ àrùn ajẹ́ tiẹ̀ ìgbé jẹ́ fún tiẹ̀ ikú máa ṣe fún ẹ̀ ọláfíìmù tó gbajúmọ̀ ní ẹlẹ́nu ní ọ̀dọ̀ wọn ni wọ́n kẹ̀ wá lórí ahọ́n rẹ̀ ìnàbà yìí ni kọ́sù láì jásí kó gbèrò ohun tó wà lábẹ́ ọ̀rọ̀ yẹn. hadisi yìí táwọn ní ká wo yìí la máa rí mẹ́ àkọ́kọ́ a máa rí níbẹ̀ dalilun ala jawazi rukubi alihadi ìtọ́ka níbi ó sẹ̀sọ̀ èyàn lè gun ẹran tó fẹ́ lọ fi ṣèjọsìn èyàn fẹ́ lọ fi ràkún mi ṣèjọsìn níbi iṣẹ́ hajj rẹ̀ tó ṣe bóyá ó ṣe sàmọ́tò ọ̀rọ̀ ni wọ́n fẹ́ fi ṣe ìjọsìn sọ ẹran yẹn kò lè máa fà á lọ lásán ó lè gorí ẹ̀ kó gùn ọba àjọ gbígbé ìjọsìn ní ẹ̀fẹ́ ṣe ọjọ́ wájú ibà àbọ̀dọ̀ ìjẹta tó wọ̀ ọ̀dẹ́ yẹn kà ṣe iṣẹ́ àtìgbọ́ rẹ̀ àgbáyé kejì tá a máa bá nù hadith yẹn òun ni wípé tẹ̀sílẹ̀ rẹ̀ fàtúwà ìdájọ́ ẹ̀sìn ó lè máa wá nǹkan ní nǹkan tó yẹ máa máa rìpíìtì ẹ̀ ni ìdájọ́ ẹ̀sìn tó wà mẹ́ẹ̀ òun ni pé kì í ṣe ẹ̀ka kì í ṣe ẹ̀mejì kì í ṣe ẹ̀mẹ́ta làwọn sọ̀sọ́lá wí gbólóhùn èrìkàbà ọ̀yẹ́ni pé yẹn lè máa pààrà ìdájọ́ ẹ̀sìn ìrìn lọ́dún bó ti wí nígbà bó ti wí lẹ́ẹ̀kan tí o ti gbọ́ yẹ kọ́ bàbá rẹ lọ kò yẹ wípé ó wí bíi kíni o bí ó rí ẹ mẹ́rin. sọba kẹ́lẹ́ àtúntò àgbọ̀ yẹn nù hadith yẹn wípé afẹ́kẹ́ yẹn ti ti sára pàpà lo àṣẹ àti ìbáwí fẹ́ni tí ó tètè ṣe kíni o tí ó tètè tẹ̀lé àṣẹ tí wọ́n bá pa. bákan náà nínú ọ̀gá tó máa bá nínú hadith yẹn gẹ́gẹ́ bí àgbọ̀yé a máa rí níbẹ̀ jawazu <clears throat> musayara tilikibar safar ìpè tá a bá fẹ́ sẹ́rìn àjò wọ́n máa jáde pé kì í kì í ọmọ kékeré ní ọ̀la rẹ̀ àgbàlagbà wà bẹ́ẹ̀ torí wà á nílò kẹ́bi ọ tọ́lágbàlagbà ni ìdàrọ́ àmọ̀tìlá hasan lè sọ fún tọ́ba rí wọn tó lè jẹ́ ìwúlò ọmọdé láàyè àná àni ìrìṣàdì ní ilẹ̀ ìhà òní kù ńlá láti tọ́ sọ́nà yìí kí ọ̀yá lọ sí náà lọ́ba ti ṣe ìbùdó tèmi rọ̀ṣùmọ̀kọ̀lọ́ ni wọ́n fi sọ wípé gbogbo òjókòó yóò wà báyìí yìí nǹkan wáyé pé kìkì náà ọmọ kékeré ni òní tọ́jọ́ àwọn ọmọ kékeré nìyí kò ní ti sòrò nǹkan méjì bẹ́ẹ̀ sì jẹ́ àlọ́gọ́ló wàlìjàpá àlẹ́gọ́ló òun ni a ṣe jù ìmọ̀ba aláwọ̀sùn fìlà áfọ̀ kàṣe jù náà lámọ̀rì yóò máa tọ́ àwọn ọmọ kékeré wa púpọ̀ jù. bó ti já sí pé ìsàkè tó tàtàkùn kẹ́bà wá lọ́dọ̀ àwọn àgbàlagbà ọmọ ẹ̀kọ́ méjèèjì la ní ara ọmọdé ara ọmọ ẹ̀kọ́ kìkì ní ọmọdé kékeré a máa gbogbo gbà àgbàlagbà máa ń ìgbà tó bá yẹ kó tutù mi yóò kékeré ọ àtutù ọmọ ẹ̀kọ́ tí yẹn bá fẹ́ tíráfùlù á tún ọyẹ kí yẹn bá gbà jáde tọ́lẹ́tà àgbàlagbà àlùfáà sọ́lá lágbà ẹ̀ sì ní pé àgbàlagbà àwọn òsè bí ti yẹn sèse àwọn kò kẹ́ ẹ̀kú ṣùgbọ́n òun yẹ ọmọdé agbára wà ṣé ìwà agbára aládùn ti di Mẹdínà látẹrẹ lọsímọkà ọmọ àrìn lọ tó wọ bíi five hundred kilometres ṣé rìn lọ bẹ̀ ẹ mọ̀ pé ọjọ́ bíi bí ẹ fẹ́ máa lọ àwọn ọmọ ń bá kó ẹ ẹ jù lọ torí sọ pé bí a a a a ọba jọ nǹkan lórí náà tó láti rí i pé tó kí gbà kí àgbàlagbà nìyí tó bá rí tó jẹ́ àtúnṣe fún yẹn ọmọdé láyé àná àgbàlagbà oníkùnlẹ̀ láti ṣe kéde o láti tọ́ ọmọdé sọ́nà láti ṣe nǹkan yẹn. hadith mi tó wà ní abẹ́ báíbù wáyìlẹ̀ kéèyàn sọ fún yẹn ìpè wáyìlẹ̀ tó bá ti fún ẹ̀. hadith ọgọ́rùn-ún méjì àti mẹ́tàléní àádọ́rin wọ́n ní hadathana ibrahim bin al-munzir. hadathana ibrahim bin al-munzir qala hadathana abu alqama. عبد الله بن محمد بن عبد الله بن أبي فروة حدث لي المصور بن رفاعة القرمي قال سمعت ابن عباس ورجل يسأله فقال إني أكلت خبزا ولحما فقال وعشا تتوزع من نفس الجبال آه. حدثنا إبراهيم بن المنذر إبراهيم بن المنذر حدثنا قوي حديث إخوة قولي أبو علقمة قولي عبد الله بن محمد بن عبد الله قال أبو بن أبي حروة آه عبد الله بن أبي حروة حدثني المسور مسور بن رفاع الكرزي قل عبد الله بن عباس رضي الله تعالى عنهما ورجل يسأله أخبرني كان يسأل عبد الله بن عباس ìbéèrè tí ń béèrè lọ́wọ́ rẹ̀ ó ní inni akantu khubzan wa a ahal atawaddo Ma búrẹ́dì àtẹrẹ tí màá sálù wà láfù. afa ọ̀tọ̀lẹ́ náà bá sọ ọ́ di ọlọ́run dàlá àdìgúnmá wọ́n wá dá lóhùn fi wáyé hajj fún ẹ̀. ẹ ọ̀gá ni wọ́n bá wí gbólóhùn yẹn ò gbèrò ìpè ẹ parún bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ́tí sábà ń wá lórí white house ló máa ṣe fún ẹ tẹ̀tẹ̀tà àtàtàwà gbọ́hó nínú pẹ̀jì náà ọ̀ máa sàlọ̀ lábọ̀ ọjẹ́ nǹkan tó dá àbá ọmọ ọdọ́ sọ ni lẹ́ẹ̀rí wọ́n ti wáyé hàkì yìí àmọ́ wí gbólóhùn yìí lè máa yóò ń kẹrù fẹ̀yìn láhùn ayẹyẹ máa yóò ń kẹrù fẹ̀yìn láhùn àbí fẹ̀yìn lóhùn bìtàrà fókè wọ́ràhùnà lè máa yóò ń kẹrù hàn fíìlúhu bìtàrọ̀ fúkì wọ́rọ̀fùnà ẹni tá a bá sàdáko ohun tó ṣe a máa ń wí fún yanni pé a fẹ́ ohun tó ṣe bìtàrọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé wáyé hajj wọ́rọ̀fùnà àti fáànù ẹni pé kìí ṣe ohun tó wá nílé koko wọ́n nínú àgbẹ̀yìn tá a bá bẹ̀yẹn a máa rí níbẹ̀ pé ẹ̀rí ń sọ fún ẹgbẹ́ ádámù òjò bìlùwọ̀n náà kìí ṣe dẹ́dẹ́ ní ká ṣe mímà mọ́tàkì nẹ́rù minal makulat. níbi ohun tó bá fi pé iná ti fọwọ́ bà nínú ohun tá a jẹ. àdìsí amú hadith tẹ fún wa nínú tẹ́lá ní àtàyè hadith. ọwọ́ àdó rẹ̀ yìí pé hadith tó lálàáfíà ni kàtẹ́sì ni fi sahih Muslim. ìpèsè àwọn gbọ́dọ̀ mímà mọ́tàkìlẹ̀ àdìsí yẹn bẹ́ẹ̀ láti fi kọ́ bẹ́ẹ̀ ké ni mọ́rọ̀ tó padà kẹ́yìn yanni wọ́n ti ní àdìsí yẹn min bábìl jawaazi ni àbí ìsìlẹ̀ ẹ̀yìn ìsàhàbù mi ni gbólógbóló tòun ti bó ti wá ní ké ni o mo ti wá ní amúrù ẹ̀kẹ́ amúrù yọ̀ọ́ náà wà fún ọdún òsùn wọn ni alẹ́ amúrù lélẹ́wọ́jọ́ wọ́n sọ pé dandan ni wà á mẹ́lẹ̀ amúrù fún ẹ̀ kọ́lélẹ̀ ìṣẹ̀dá níjẹ́ wo tá a fẹ́ nítorí pé adúgbàtà hadithi mi ìgbà ń ya tọ́jà jẹ ọ̀yà jẹ kàkàkàkà jẹ tó báyìí ọ̀dẹ jọ̀bẹ́lẹ̀ òṣàlùwàlá mi wọ́n lọ kírun. ọ̀rọ̀ bọ́ ti rẹ̀ nísì tó padà akẹ́kọ̀ọ́sí àlùwàlá mi lóòótọ́ wá ní fíkọ̀ ìjọba ṣùgbọ́n akérò tó sọ̀rọ̀ abẹ́ ìjọba ṣùgbọ́n akérò tó yí kú ní ìjẹ̀dẹ̀dẹ̀ nípa pé apàdà aláǹtọ̀ sọ́láńtọ̀ jẹ ẹrẹ sísun ó ti ń rí ọjà ẹrẹ sísun ó sì yọ ọwọ́ mẹ́ ọ́ dẹ̀sí lọ́dún kí ni ọ ọlọ́kírun láìsí àlùwàlá mi. àmọ́ irú hadith yẹn torí kò parẹ́ hadith yẹn máa jẹ́ hadith kìnnìún mi bá bí wọ́n sábà wo hadith tá a kà yìí pẹ̀lú béèrè tó ní béèrè ṣe ìgbè sí màá ṣe àlùwàlá nígbà tí mo jẹ búrẹ́dì àtẹ̀yìn àti ẹran káàtúndà náà bá sọ pé wáyé hajj ó tún sọ̀rọ̀ àlá nǹkan dáadáa búrẹ́dì àtẹ̀rẹ̀ àwọn àtúntò àlá sórí rẹ̀ sálọ̀ àlá wá ti jáde. wọ́n ní àgbáyé náà bá nù hadith yẹn mo ní pé fi ìdálé yẹn ìtọ́ka wà bẹ́ẹ̀ àlàyé àdàmì ojú òbí nígbè kìí ṣe dandan ní kí yẹn sàlù àlá mímọ mẹsàtì nẹrù minal ma'kula kìí ṣe dandan láti sàhàb pẹ̀lú hadith yẹn tàbá fẹ́ lo hadith tí òní jáde pa padà pa súnà kẹ́sì tó sì gbádùn. ó ti kílẹ̀ àdìẹ bẹ́ẹ̀ so kìí sọ̀rọ̀ yẹn làlù àlá yẹn ṣùgbọ́n ó lè wá ní bábí àlẹ́ ṣùgbọ́n tí a ìwí fún èèyàn yìí pé wáyé làjì tó máa ṣe حدثنا علي. حدثنا علي قال حدثنا سفيان قال حدثني ابو الزبير عن جابر قال كان رسول الله صلى الله عليه وسلم يوم حنين بالقهوه والطفل في شجر الجبال وهو يقسم فجاء رجل فقال عندي فانك لا تعجل فقال ويلك ومن يعجل إلى لم عاجل قال عمر دعني يا رسول الله أدلو عنق هذا المنافق فقال إن هذا مع أصحاب له أو في أصحاب له يقرؤون القرآن لا يجوز تراقهم يملكون يملكون من الدين كما يملك السعم سهم من الرمية ثم قال الصيام قال أبو الجمال سمعت من جابر مثل ديانه رواه قرة بن عمرو عن جابر قال لا أحفظه عن عمرو وإنما حدثناه حدثناه أبو الزباب عن جابر. حديثي إليه يا أبو سعيد. a kọsọ tó lọ rẹ náà a tó wá mú ọ̀rọ̀ wá fún wọn ni hadathana ali ali yìí sọ fún wa wọn ni sofiyan wí hadith kan wọn ni abu zubair ọwọ sọdọ jaabi wọn ni òtítọ́ ọlọ́run sallallahu alaihi wasallam yawma hunayn ní ọjọ́ ogun hunayn bìlì jìrìrọ́nà níbi tó ń pè ní jìrìrọ́nà wọn ni wọn ti burú bẹ́ẹ̀ dẹ̀ góòlù tútù. ń bẹ nígbà ya Bilal ìyẹn ní kókó máyà oníbi tí ó kó sí oko máyà wọ́n wá ya kó sínú. àdúgbò sálá bẹ̀rẹ̀ sí ní pín góòlù yìí káwọn tó lẹ́tọ̀ọ́ sí. ọ̀já àwòrán jùlọ lọkùnrin kan bá bá nàbì sallallahu alaihi wasallam ọ̀kọ́ láńbí wọ́n lè rà nàbì ṣe dọ́gba ọ̀ ní àìlera rẹ̀. fa innaka la ta'dil torí wọn tó ń pè yìí kó o láàrin o péré o kó o ṣe dọ́gba o. ọ̀kọ́ ọ̀la wáyé láti tòjú àlọ́ sọ pé wáyé láti ó máa fi kún. ọmọ ìyá àdìlù ìdá àlámù àádìlì. alógún tó bẹ́ẹ̀ kó ṣe dọ́gba débi àtẹ́bí ọ̀bá rí dọ́gba ṣe mọ́. قال عمر عفا الله ما سمعك دعني يا رسول الله أضرب عنق هذا المنافق yọ̀ǹda fún mi lórí òjijì ọlọ́wọ́ kí n gé ọrùn mùnáfíkì yìí bọ́lẹ̀. fọ́kọ́l ọwọ́ àtọ́ báyìí pé ìnà hádà àlùmọ̀sálẹ̀ má gbé ọrùn ẹ̀ bọ́lẹ̀ kó fi lè jí èsẹ̀ rẹ̀ lọ́lẹ́jẹ̀. oníyọ olùdádàkú dàálẹ̀ kan ní ọ̀jẹ̀. ìnẹ̀hádà sórí eléyìí mọ́ àfáàbìlẹ́hù wọ́n láwọn ọkọ̀ ọjẹ́ o. àìfi àfáàbìlẹ́hù ọwọ́ àná àwọn ọjọ́ kan tí wọ́n wà fún àwọn ọjọ́ ni ìyẹ́kọ̀rọ̀ òwò lẹ́lùkúrò ààrẹ wọ́n máa kí alùpùpù ààrẹ. láàyè já wíṣú ọ hìm tòròkọ́ wájú. jamu rẹ̀ ní tarọ́ọ̀kì ìdá balagọ̀ ti tarọ́ọ̀kì jamu turukuwa tí wọ́n bá kékọ̀ọ́ àmẹ́yìn kùránì yẹn ò ní débi egun méjì tó gbé kíní tó ń bí báyìí láàrin ọrùn turukuwa kílẹ̀ lè pé kílẹ̀ lè pé. káàkiri àbọ̀ àwa àbájọ mo máa tó àìsàn wa lọ jí lára máa gbé nìyẹn fẹ́ ẹ pè bó ní ẹ pè bó ní pè kí gbọ́ kí lẹ ti pè ah. <laughs> á sì fẹ́ rìkọ́ <laughs> bí ya wọ́n pè ní sákíà wọ́n pè ní sòròkú fẹ́ ẹ pè bó ẹ̀ jáde. kìnní méjèèjì tó gba ọrùn mú tó yẹ kó ń jẹ́ ọmọ àkọjá lọ́sẹ̀ tó ń lọ yẹn wọ́n máa kẹ́kọ̀ọ́ àyàn ni kò dẹ̀sí ní ṣe kí ni o kò ní í kọjá bẹ̀. na min ad-dini kama yamuruku as-sahmu min ar-ramiyya. àwọn ọmọ ẹlẹ́yìn àtòwú yìí ní ọ̀gbẹ́ni tí wíìkú yìí sí ni wọ́n á máa yọ kọ́rọ́kù nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí. ọfà ṣe máa ń yọ nínú ọrùn rẹ̀ tí ó sì ní padà bẹ̀ àbí ẹnì kẹta ọfà kọ́ máa tún padà síbi yìí lóde ọ̀ ìrọ̀ o. Bùnbà kọ́lá Sùfìyàn Sùfìyàn ní àbùzùdẹ́rù ni mo gbọ́ lẹ́nu Jábìrù wọ́n mọ̀ sọ fún Sùfìyàn ọ̀dọ̀ wà ó kúrò àlẹ́ ọmọ Jábìrù wọ́n ní láà àkàzù mi ní àmú ó ní mi ìhádìí ti lọ́dọ̀ àmú ṣùgbọ́n àdẹ̀sílẹ̀ àbí hadasa náà ṣùgbọ́n sọ fún wa ìyá Abu Zubair al láti kọ́rọ̀ àwọn àwárí jù mo ní sọ̀rọ̀ wọn yìí. wọ́n ti dábàá wo hadithi àwọn àrífẹ́ dalilu ìtọ́ka ni wípé ìtọ́ka lọ jẹ́ wípé báyìí lọ́nà apáta àwọn èèyàn kan bẹ kí wọ́n kí alùpùpù àánì níta ṣùgbọ́n o láàyè tàmọ́tàkù nàbí àgọ́ ìrọ̀ wọlé àbàbìnà ṣùgbọ́n wọn ò ní mú kúra yẹn lókùnkún dùn débi padà rí lára wọn níta gẹ àdẹ ní rí lára wọn nínú. ètò ìbálòpọ̀ àyẹ̀kò ní dẹ́mi wọn àtẹ̀rẹ̀ àwọn kàwárí jù nìyí ni o kàwárí jù tọ́jọ́já mọ̀ fún kárìjì jù kárìjì jù àwọn kàwárí jù jáwọ́ rẹ̀ ní kàwárí jù àwọn tó ṣe pé ìdánimọ̀ ọwọ́ òun ni kí wọ́n taka láti bí irú ànẹ́bí sallallahu alaihi wasallam òun láláṣẹ gbogbo mùsùlùmí kọ́lá kìí ṣe bá lọ́kọ́ aláṣẹ ti ń darí mùsùlùmí nàìjíríà nìkan wa àmọ́ aláṣẹ tó yẹ pé àìníye nàìjíríà ló dẹ̀ ti wà lábẹ́ àyà sì wà á kó wọn báyìí ó dẹ̀ fi ṣàlùsọ̀lù mọ́ wa. ẹ bá ti rẹ́ni tó pin jù ó mú lára àwọn ọ̀gá wọn àwárí jù. ṣe pé bẹ́ẹ̀ yẹn bá ga tó lé báyìí yọ̀ọ́ sálà rẹ̀ ó máa bá sọ kalẹ̀. lójú owó kejì òun náà ní ìtakò àpá àwọn olùmọ̀ tí wọ́n dúró déédéé nú ẹ̀sìn. kò sí ẹni tó nímọ̀ tó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam àyà sì kú ó sì fèsì. ẹ̀fẹ̀ ìdánimọ̀ méjì yẹn la máa fi mọ̀ wọ́n tàkà láfẹ́ wọ́n tàkà àwọn olùmọ̀ ẹ̀rí àwọn kàwárì jù ní ẹ gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé wọ́n didi sáfù làwọn nìkan mú didi sáfù didi sáfù ni wọ́n mú tó ṣe yí pé àwọn náà tó sẹ̀ tó ní àwọn àtọmọgbè lábẹ́ tiwọn àwọn náà ń pè ní àròrí yíya àwọn náà tó ní àwọn ọ̀daràn lábẹ́ rẹpẹtẹ. ẹ̀sán rí gẹ́gẹ́ bá a ti wọ̀ yí pé àwọn sọ̀lá sọ yí pé ìnàbáni Israel nínú hadith Anas bin Malik radiyallahu ta'ala anhu wọ́n ní ìnàbáni Israel wọ́n sẹ́yìn rí àwọn ọmọ Israel تفرقت إحدى وسبعين فرقة وقل 71 فهلكت سبعون فرقة وخلطت فرقة واحدة àwọn sáwùtì ló dẹ̀ parẹ́ èèyàn kan ló là àyínná ummati àti pé ìjọ mi sì níyì wọ́n máa pín sí kíni wọ́n á pín sí seventy two àwọn seventy one máa ṣe kíni wọ́n á parẹ́ èèyàn kan máa là wọ́n dẹ̀ di òjijì ọlọ́run sallallahu alaihi wasallam léèrè wípé àwọn owó ló máa là ó ní al-jama'a al-jama'a oríṣiríṣi hadithi ló fi ṣàlàyé léyìí fún wa nínú hadithi mi sọsọ yìí pé àwọn yahudi wọn fèsì seventy one ìyẹn hadithi ti àbíbọyọ radiyallahu ta'ala anhu ìyẹn wà lùsàn tìrìmọsì àti ibn Majah kékeré àwọn yahudi wọn fèsì kiri o seventy one tàbí seventy two àwọn ọ̀rìn yóò bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ìjọ yìí máa fèsì seventy three. wọn á béèrè fún àwọn sọ̀sọ́lá nígbà tó ní gbogbo àwọn yẹn ni wọ́n tẹ̀sí máa parun wọn ni kó lọ olùfin náà gbogbo ọdún náà wọ́n bá wà. ilà abilà kan wà ìdá afẹ́yọ̀ kan wọn á ní òjijì ọlọ́run tá a ní òjijì ọlọ́run níbẹ̀ ni mà á ní alẹ́ yìí wà á sáré. àwọn tó bá wà lórí wọn tí mo wà lórí ẹ̀ làwọn sábẹ́ dalilu nìyẹn èyí tí gbogbo jàmáà ayé tí wọ́n lọ sọ fáwọn ẹlẹ́yọ̀kẹ́ yẹn aláyọ̀ wọn tẹ̀ra wọn jẹ ni o. àwọn ẹlẹ́gbẹ́ ayé ayé yìí ti ń lọ jáde náà láwọn ọ̀kẹ́ ni aláì wọn tẹra wọn jẹ wọn ti já pẹ̀lú àlàyé mọ́ adà àléyé wà á sáré alì rọṣúlù alàlùkùrọj alàlùkùrọj wà á lè sọ̀hábà kánú alàlùkùrọj àlùjáwá wúlá ẹgbẹ́ wọn ti já. ọ̀rọ̀ díẹ̀ ní òṣìṣẹ́ ọlọ́run ẹ̀ ti yẹjú ọ̀rọ̀ kò dojú rárá lójú nǹkan wọn. òun làwọn tó sí àwọn sọ̀sálálá kúkú dùn fún olórúkọ òun ò lábì yóò dáhùn sọ̀sálá ti sílẹ̀ yẹn náà lọ. akẹ́wọ̀n á bínú wọn là ní báyìí lọ bẹ́ẹ̀ ní tọ́fà bínú mi eléyàn. ẹ nínà àwọn ẹni èyí kálukú sáláńdà ti gbélé ó ti tó wa. àwọn ahlùsùnà tí wọ́n jẹ́ jàwá yẹn wọn ò lórúkọ míì tó yàtọ̀ táwọn àti na wá wà wọn ò dẹ̀ àmì míì ju pé ìlànà yìí ibi wọn kọ kọ wọn títí àwọn eléyìí jàmọ àwa ni òbí parapọ̀. ègbè ńgbà tá a bá múra bẹ́ẹ̀ kan láti ni ẹ̀kọ́ àwọn kẹ́mbẹ́ wọ́n ti ní fìlà báyìí àròsọ ní ẹ̀ bá ti rí kẹ́ ẹ̀ ẹ̀ hàṣẹ mo bá lẹ́nu tó dé wa fìlà tó dé ìbá dé wẹ̀ mọ́ náà àwọn kẹ́mbẹ́ dá mọ́rù fìlà yìí mọ̀ yàá sùn. ẹ̀rọ bí mo lọ́ra fìlà lọ́jà ni má lọ́ra kúra. olùwọ́n sọ fún àwọn ẹ̀kọ́ sábàbù alhamdulilayi náà sọ pé àti òsè súnlẹ̀ báyìí ẹlòmíì yóò múra dáadáa báyìí ṣùgbọ́n kò ní síbi là lórí ah, ah, ṣì báyìí àwọn kẹ́kẹ́ tó yẹ kí wọ́n ti mọ̀ wọ́n pé wọ́n máa gbórí káàkiri apc mẹ́tẹ̀ ni wọ́n láwùjọ. wọ́n ò ní ìdánimọ̀ àgbà ọba tìrìláwà ní báyìí àwọn kọ́ àwọn kẹ́kẹ́ ní. ọbẹ̀ ní yamẹ́n èmi jọ́dá ní bá ti máa ń wí sí wọn wàlá ẹ́ ti bí fìlàní kẹ̀kẹ́ láwà nínú ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ ní Sudan ìpàtà wọn ni orí tí wọ́n ṣe bàbá tutù o ni níjọ́ tó yẹ bá kú gẹ̀ẹ́ ó tó sí yẹn láwọn ọkùnrin náà ọkùnrin máa wọ̀ ọkẹ́ yàrá gbígbà ń wá àwùjọ jọ ọ́ kọba wọn wáyé tìlọ báyìí àwọn máa bẹ̀rẹ̀ ní pé yá o sáàdù alihamudulilẹ yá o mẹ yá o mẹ lìjọ wa. wọ́n bẹ̀rẹ̀ àwọn èèyàn àwọn ọ̀gá tí wọ́n ń kó wa káàkiri wọn máa sọ pé ẹ wo ẹ̀yin mọ̀wúláàdẹ sọ́wọ́n àti abájú lọ́ọ́ ń ṣe Islamic studies mọ̀wúláàdẹ ni wọ́n bá ń pè wá ẹni tí ò ríta tí ò lajú. fọ́wà ní yàrá alhawaasi àwọn tí wọ́n bẹ ní ẹ̀yìn kò lè ibi táyé parí sí. a máa rí nǹkan àfáàrí tó wà ní. báwo ká ọ̀gá àwọn ọ̀làlẹ̀ ọ̀gá fẹ̀lì yóò lè rí nìyẹn pé òkú olúwa ọ̀làlẹ̀ bàbá sọ pé kí ló sọ wá ní islamic studies àtàkùn sọ yà á yà ní ọ̀gá fẹ̀lì àwọn ọ̀làlẹ̀ yóò tún gbé ọ yóò tún sàmọ̀ ọ̀làlẹ̀ ni ó gbé ọ wọ́n fi ọgbà ẹ̀yẹ nìyẹn. lórí ọba àwọn ọmọ wọn wá fún bíi fifty ìjọba yìí ṣùgbọ́n àwọn yẹn ń yẹn sí àwọn alùsùn lẹ́ni o torí bí gbogbo lọ́dún ń kájí alẹ́ wọ́n wọ̀ dára sí wa nàìjíríà yìí ó dẹ̀ láwọn orílẹ̀-èdè àgbáyé náà kó dẹ̀ wà ní nígbà tó ọmọ ìyá ń yìí tó yẹ nǹkan fẹ́ ń sá ojú à mo ní dáwọ́ òwúlò kí afáwọn túbà ní. èmi ẹ ti gbọ́ pé mọ́láàkù kẹ́mbẹ́ náà mọ̀láyíkà wákàlù bí <laughs> yàní bí àyíndọ́sì àlùmọ̀láyíkà àmùtáàlì ẹ ti ife ńgbà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ka àwọn ọ̀sẹ̀ tí wọ́n pé fún mọ́láàkù kọ̀ọ̀kẹ́ ẹ wá rí kàtó pé iṣẹ́ ẹ tiẹ̀ òun ni pé máa ti wá ìfà mọ̀láyíkà torí àwọn mọ̀láyíkà ti wọ́n oníjẹ láyà ọ̀tún ní nítorí ọlọ́run ti gbáwò òjíṣẹ́ dìde nìtìlá ti wà làwọn olùmọ̀lẹ́ ti jogún àwọn ànẹ́bí ọlọ́run. sọyọ wàá tó kọ tẹ́ńbẹ́lú sọ̀rọ̀ níyà níbi ìdílé wọn tó fáwọn ọmọ tó ń yàtọ̀ olóró ẹ̀ ń gbàdá kan. àwọn àkóòtù àbá wa rí ohun tí wọ́n fi máa báwò yẹn sọ̀rọ̀ pé àti olóró ọ̀dà ẹ má jẹ́ ayé sọ́kọ̀ọ̀bù mọ́ra kókó tọ́ náà. fúnra àbó tó nípa bẹ́ẹ̀ àwọn jàmbá àyẹn ọ̀kẹ́ òde yóò fi wọ́n ju sínú àlùkò bi sínú àlùkò sallallahu ẹ wá rí gbogbo àwọn seventy seventy two yìí káàkiri sálánì náà ni wọ́n máa wọ̀ àfẹ́yẹ̀ wúrò kan ṣé gbogbo àwọn ẹgbẹ́ yìí ti ń bẹ láwọn káàkiri náà. fẹ́ máa kà wọ́n ní wọ́n wọ́n ni àwọn ẹgbẹ́ ń kà wọ́n bẹ́ẹ̀ ọ̀dà mi lójú pé ẹ̀ kà táwọn náà. torí ọ̀pọ̀lọpọ̀ ìkọ́gọ́rọ̀ ọdún nìjọ ọlọ́lọ́mọ yẹn ẹgbẹ́ tó ti kú jáde fúyà. ṣùgbọ́n gbogbo wọn náà máa ń nípìnlẹ̀ wọ́n sì máa ń ní àwọn àtọmọ̀gbìn wọ́n sì máa ń ní ibi táwọn náà ti máa ń lọ òkú mímu. ní afáwà Ibn Jawzi nínú tẹlifís eh, ìbílẹ̀ yẹn ni wọ́n sọ yìí pé usulul fiqh síta ni mẹ́fà ni ó ṣe pé àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ náà ṣe kí ni o wọ́n kó sábẹ́ èyí tó jòga òun ni al-Haruriyya àbọ̀rọ̀ síbẹ̀ lónìí. lábẹ́ ìṣòwò lábẹ́ ìyóò ẹgbẹ́ bíi àwọn àfa ọlọ́run kọ́ bá lè ká àfa rà ìgbà wọn káwọn mẹ́fà yẹn wa wọ́n wá kó twelve twelve lábẹ́ wọn tó yà lábẹ́ wọn. náà fún tiwọn náà bá sọ pé twelve times kí ni ọ times six kí ni ó fẹ́. ẹ ẹ dáhùn ẹ òsì tún ni ó fún yẹ. àròrí ìyá náà wọn náà bí àwọn ọmọ kéékèèké twelve lọ́wọ́ lábẹ́ rẹ̀ àwọn àlọ́ ọ̀gá ọ̀gá rẹ̀ gbogbo ohun tí ń bẹ lábẹ́ rẹ̀ kò sí ìtòwúlò gbogbo àwọn twelve tí ń bẹ lábẹ́ rẹ̀ wọ́n pè wá wọ́n pè àwọn kan ní al-Arzaqiyyah lábẹ́ Haruriyya ni kí ni jẹ́ Haruriyya àwọn kàwárí jù náà wọ́n jẹ́ bẹ́ẹ̀ àwọn kàwárí jù náà ààyè tí wọ́n kó jọ sínú wọ́n pè ní Harura tí wọ́n fi takò Imam Ali radiyallahu ta'ala anhu gbìtọ́ kó jọ sí wọn á fi sọ wọ́n lé bí wọ́n ti máa ń sọ ẹ àwọn afẹ́ ọ̀gá ẹgbẹ́ yín tí wọ́n máa ń fi kọ yẹn pẹ́gbẹ́ yín. wọ́n lè wáyé wọ́n lè wo kẹ́kẹ́ tí wọ́n ti kọ́ fi pè wọ́n. àkọ́kọ́ ní àwọn aláburú tí kọ́ wo àwùjọ Islam alárùn rakiya lábẹ́ Haruri yàrá àti àbí àwọn kàwárí ìwọ táwọn wí ẹ̀rí gbogbo ẹ̀ wóróworó níbẹ̀ lábẹ́ wọn ni ládàá ìlànà àhàdà mọ́ mí náà àwọn ọ̀rẹ́ nìkan tó nígbàgbọ́ láàdìlà àìlànà káfàrú àhàlẹ́lì kìbìlà gbogbo ẹni tí ń kọjú dàbí dáa ń tọ́ dáa ń kọjú dàkí wọn báyìí kọ́ ní kéde ìdí ilà máa dá ẹnẹ́bí kọ́ òye àfẹnitọ́ bá àwọn àròrí yàyí ọ̀hún làwọn èèyàn tún pè ní àlè ìgbà ọ̀pẹ́yìá. lọ́nà ọ̀sẹ̀ àfihàn nìkan náà ni wọ́n ṣe orúkọ rẹ̀ lọ́padà jẹ́ ìdá ẹ̀kọ́ ikọ̀ bàbá ẹ̀ mọ́ra wọn. àwọn sọ pé mọ̀nì akọ̀ bàbí kọ́ òní náà ẹni ọba gba gbólóhùn wa fàwọn àmọ́ mi òun ló nígbàgbọ́ tọmọ ní àròdọ̀ àdìgbò fàwọn àmọ́ náà ẹ̀kẹ́kọ̀ọ́ ẹni tó bá ti lọ́rọ̀ wa bó o ti dìbò náà lábẹ́ àwọn àròrí ìyá tá a pè ní kàwárí yìí ṣáìfù tí wọ́n lè kẹ́lá mẹ́nu màlẹ́ ni. àwọn kẹ́jáde wọ́n ń pè wọ́n ní àtàlàdí ìyá. àwọn sọ pé sẹ́rí ọlọ́run lámùyẹ́ kò dé. kò mú àyíkọ̀lá ọ̀yẹ́ ní àyẹ̀mọ́ kẹ̀kẹ́ tó yẹ̀mọ́ yẹ̀. ọ̀làmùyẹ́ kọ̀ọ̀tù ọ̀yẹ́ sì kádàrà kẹ̀kẹ́. lábẹ́ àwọn àrùnríyà yìí dáfẹ́ ní kawari àwọn kan tó jáde tó ń pè ní alhazimiya àwọn ọmọ yìí ti mọ́ọ̀dẹ́dìrì mọ́lìkì imam àwọn ọmọ ọdún jẹ́ bàbá alhalku kulluhum ma'durun gbogbo ẹni tó wà láyé lọ́láròyé ẹni tí ọba kírun bàbá àbá nídìí ó ní ìdílé òbí tún náà ní. lábẹ́ wọn wọ́n tún pa àwọn alkhalafiya àwọn sọ wípé ń tọ́ bí ipa jihadi tù ọba àjọkùnrin kọba àjọbìnrin ó ti di kèfèrí. lábẹ́ àwọn àwọn àrìnjò yìí láti ní harumri yá yìí wọ́n tún fún àwọn kan ní alimakromi yá. wọ́n ní laysa li ahadin an yamassa ahadan li'annahu la ya'rifu at-tahira min an-najis. ìyẹn gbọ́dọ̀ kẹ́ni kankan báyìí torí kọ̀ mẹ́ni tó mọ́ lára ẹni tó dọ̀tí. sì gbọ́dọ̀ jẹun rẹ̀ ẹnìyàn ó fi lọ ronú kú àdá tí ó lọ wẹ̀ òun lè jáde kó ṣe fẹ́ni kọ́ dọ̀tí. lábẹ́ àwọn àròríyà yìí wọ́n ń gba àwọn fẹ́ni àlìkànzíyà àwọn ní kò ti tọ́ fẹ́nikẹ́ni kó fi dúkìá rẹ̀ fẹ́nikẹ́ lọ́rẹ́ kó tètè kọ́ máa lẹ́tọ̀ọ́ sí. hatta yẹ́n dàrọ̀ àlùhàk káwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ tí ó fi ṣe kíni tí wọ́n fi hẹ̀ fún wa ní oúnjẹ àwọn ọ̀dọ́ lẹ́tọ̀ọ́. lábẹ́ àwọn àrùn orí ìyá yìí ẹ̀rí tó gbẹ kò sí èyí tó fi ẹ̀ bá wọn táwọn ẹbí mi wá ọmọ inú ẹ̀ rárá sallallahu alaihi wasallam. òun ni aṣàmùrọ̀ ìyá àwọn sọ pé kò burú. ìyẹn lè fọ́ ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí torí bí ìtura rí lóbìnrin rí ẹ̀dá kò fẹ́ kọ́ wa lélẹ́yìí lábẹ́ àwọn Haruriyya yìí tí wọ́n jẹ́ kàwárì àwọn kan tún bẹ lábẹ́ wọn sọ ní al-Ahnafiyya àwọn sọ wípé kò sóore kẹjọ náà gbóògùn tó bá kú kò sí láburú kẹkẹ tí ó bá yàní à ń kàrú kí ni o àdàbẹ̀lì kọ́búrí ọ̀nà àìmọ̀ lábẹ́ àwọn al-Khawarij yìí ta ni wọ́n kó jọ sí Haruriyya yìí nínú àwọn ẹyẹ ní bí àwa ló fi jáde gbogbo ọjọ́ nínú aburú bá ti bẹ̀rẹ̀ báyìí yóò máa fi ìmọ̀ lọ. láwọn afáà ṣe máa ń lọ ogun téèyàn bá wọn sọ̀rọ̀ yóò sọ pé ẹja kí ṣe ń tó ti kírun á kí ṣe ń tó ti kírun kan ẹjẹ ń kírun yìí ẹjẹ ká gbàrí kó má dáná burú lẹ o kó lè dáná burú lẹ àwọ̀ nìyẹn àwọn ọmọ kíkì láburú ọ̀sẹ̀ tó máa di lábẹ́rẹ́ tó bá ti gbé lágbàgbà kan tó gbé jù lẹ̀ ẹ̀rí àwọn tó ń pè kan ní alimahkamiya lábẹ́ haroriya yìí náà wọ́n lẹ́nu tó bí lọ gbé dájọ́ bá ẹ̀dá kan ọ̀hún àkáàbẹ̀ wọ́n ní kéèké ẹ̀rí pé nǹkan bẹ̀ lábẹ́ wọn tó láwọn tó ń pè ní mu'tazila nínú haroriya àwọn ní ọ̀rọ̀ alẹ́ àti màáwí àti dàrúmọ́ wa lójú torí bẹ́ẹ̀ àwọn ọmọ wọn rí la ilaha illallah wọn ọmọ ẹsẹ rí mi àwọn ti láwọn ọmọ sàádà nẹbí wàlìmẹ́yìmù wò ni ìyá àwọn akẹ́tù nìyẹn wọn ni kò sẹ́ni tí ń jẹ́ lè mọ́ mu àyàfi pẹ̀lú ìyọ́nú àwọn àwọn olólùfẹ́ àwọn ẹni táwọn olólùfẹ́ àwọn bá yọ́nú sí òní jẹ́ ìmọ̀ àríkà sọ wípé ìpìlẹ̀ àwọn oníláboyún yìí tó sì kọ́kọ́ pé àdánwò sáwùjọ yìí báwa yóò máa dáná yà ọ́ orí àwọn kan wá rìn ìpínlẹ̀ rẹ̀ náà láti sọ fún wa yẹn àwa fẹ́ hu tìgbòtìgbò tó rẹ́ni tó dá àwárí ìjìnlẹ̀ lè kọ́ inú hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wọ́n ní àlè wọ́n sẹ́ndì góòlù jìjì sóòjì sí ọlọ́run láti yamọ́n nǹkan àti sọ̀sálà rẹ̀ wọ́n lọ yamọ́n gẹ́gẹ́ bí aṣojú rẹ̀ ìgbọ́n wọn lọ káwé ẹ̀ lẹ́sìn. ìdíje ọlọ́run wá pín góòlù tuntun yẹn fáwọn ẹni mẹ́rin. ó pín fẹ́ńtọ́ pín ní zayd al-khayl ẹni àkọ́kọ́ nìyẹn ẹnìkejì tó fún ní góòlù nínú góòlù tuntun yẹn òun ni al-Aqra al-Habi ẹnìkẹta ni Uyayna bin Hisn ẹnìkẹrin ni Alqamatu bin Alafa tàbí ká pè ní Amiru bin Tufayl kàkà àgbàgbà hadith wa tó ń pè ní Amara wọ́n ń fi méjì lórí ẹ̀. oníyẹn wá bí àwọn kan nínú nínú àwọn ọ̀gá ẹlẹ́rọ tó sọ́lá ọ̀gá wa sọ̀rọ̀ títí ọlọ́run wa sọ̀rọ̀ àyè pé àlẹ́ àti àmọ́nú ni tẹ́ ẹ̀ fọkàn balẹ̀ sí mi wàá ní amínú máa ń fi sàmà yàtí ni kàbàrù sàmà sọ̀bà àhàn wọ́n mọ̀ sáà ẹni ìfọkàn balẹ̀ sí mi mí lọ́dún ẹni tó wà ń sẹ́mẹ̀ ta ló wà ń sẹ́mẹ̀ ẹni bá ti dá àwọn ọ̀gá tó ti jábọ́ ẹ̀ládìí sì náà pé ọlọ́run bẹ gbogbo àyè. ìyá tí ni kàbàrù sẹ́nà ìròyìn sẹ́nà wa máa ń bá mi láàárọ̀ àti nírọ̀lẹ́ ẹ̀ wá ní fọkàn bá rẹ̀ sí mi. Hmm. ẹni tí bára sọ̀sọ́ láti sọ̀rọ̀ yẹn ni wọ́n bá lọ́rọ̀ gbọ́ ẹ wọ̀ pé ọ̀rọ̀ afárá kalẹ̀ àárẹ̀ ti gẹ́ ìbéèrè tí ò lẹ́sùn bọ́kùnrin kan ti dé nìyẹn kọ́ irú láìlẹ́ ojú ẹ̀ jí kòtò ẹ̀kẹ́ rẹ̀ méjèèjì ńkọ́ mùsùlùmí ọyọ ọ̀dà iwájú ẹ̀ yọ sàbàdà yorùbá ẹ̀ ṣe kìlìbì ọwọ́ aṣọ bàtẹ́ rẹ̀ ó fún mọ́ra gidigidi ó ti tẹ́rí wọ́n gbé ìjọsìn ìdárí jẹ́ lọ́dọ̀ àwọn kíni o àwọn kàwárí. òun ló fa ìmọ̀ Ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú ahkamu tahara ìjẹ́ni ọba dẹ́rí má lọ bó ti jọ́sìn jọ́sìn bó ló ṣe orí wọ̀ dẹ́rìn àbí kò ṣe kó lówó lọ́wọ́ tó lọ gbé fún bàbá àbọ̀ ń bẹ̀rù kí ìkùsọ́ má mọ́ lórí. sọ̀kọ́lẹ̀ ti ra bíléèdì kẹ́ńdẹ́rà bíléèdì pọ̀ márùn èyí yòówù kò sí èyí tó kọ̀ à ẹni wọ́n mú lówó ní yóò ní òpè ni. wọ́n fún yẹn lówó ìwà nǹka ẹ dákun tí ò pé. Ìwọ ẹni ẹ̀sìn ẹ̀ láti pé sókè ẹni tí ìdẹ̀ ọ̀kẹ́ níwà sókè. Ẹni wọ́n lówó lè ń wọ́n ọ ní ìsòkò à ń ò pé. Sọ ọkẹ̀ fún rẹ̀. wọ́n bí ti dẹ́rí èmi ya ti láyé báyìí dá ẹ̀rù ń bà mí kọ́ má jà wọ́n tọ̀ wọ́n ni. ìlà àyàfi tó bá ṣe ó wúrọ́ àbòsí hajj ọ̀tẹ́rì ìjọsìn. ẹni bá ń dábì lóyún ọ̀rẹ́ nìyẹn pé inú kẹ́tọ́ tó wà lára rẹ̀ ni pé máa lo kọ̀rọ̀ ọ̀tẹ́rì rẹ̀ yóò ti máa ní pírọ́blẹ́mù yẹn lẹ́ni ti fẹ́ àti ẹ̀ka tún jọ́ nìyí pé ẹni tí gbogbo èèyàn pàtàkì ṣé wọn sọ pé ẹ̀wọ̀n mẹ́ta là lọ. sẹ́ni pé tòsí ohun táwọn ọmọ afá lọ́rọ̀ yẹn ń ṣe ni. wọn ò mẹ́nìkan là gba àwọn ọ̀rẹ́ mẹ́nìkan gbé ẹnìkan onímọ̀ wọn ò mọ́ wọn ò mọ́ mi ò ní ìdádúrádá kọ wọn. wọn ò mọ́ kí ló ń kà wọ́n pẹ̀lẹ́ nìkan pé wọ́n máa dàn sálà rẹ̀ wọ́n pè ká náà àfà wọ́n sọ pé mo ń wò pé mi nílé ìbáraẹjọ́ kò mọ́ kí ló dé mo ń kẹfẹ́ rí mi ní yẹn ọ̀há púpọ̀ jù gan ó lè ṣòro máa gbọ́ kẹ́. Tọ́lá máa gbóòórùn yàní Adamule Adam. Ìyẹn nílò Sam hátà lè kó fún àwọn táwọn sọ̀sálà ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Imran ibn Husayn òjì ọlọ́run tààlà àlù tí wọ́n bá bà wá jẹ́njọ́ ni wọ́n yìí mọ̀ pé kékeré ni wọ́n nígbà tí wọ́n tún gbé jòkó fún wọn. Ní bàbá yẹn ti sọ pé á ah, ìwọ tá a máa ń gbọ́ nípa rẹ̀ ọ̀tọ̀ afáàkẹ́ di kọ̀dúrà lórí ẹ̀ ọkàn lẹ́kẹ́ mọ̀fóòmù alhikmọ̀ ti fi dáàwà hikmọ̀ nípa dáàwà àwọn tá a máa ń gbọ́ nípa rẹ̀ ni pé yàní tùsàfì kò wọ́n ìlànà ọ̀sẹ̀ súnbù àlè ọba lórí wò pé bá a kọ̀ dání ní táwa gbọ́ nìyí kò sí máa ń bọ́ lọ́hùn wa ẹja fúnra wa láàyè lórí rẹ̀ a ṣe díẹ̀ sí. so òun sì máa ń bú ọlọ́hùn wa èyí tó wá gbé kalẹ̀ lónìí ìwà ayé àyàn lẹ́nu pọ̀ o àwa náà lónìí wọ́n tó máa gbé jòkó fún un. èbèrè ni o mo tẹ́lẹ̀ bá ń sọ sọ́lá padà ń béèrè tètè bàbá ọlọ́ọ̀bẹ lẹ́ni ó ní méje péré náà gbọ́ngbò làwọn ọlọ́run yẹn wà ó ní mẹ́fà bẹ́lẹ̀ òun ní àyè sí àwọn mẹ́fà ń gbé nǹkan yòókù kọ́ bàbá ní sẹ́lẹ̀ lọ́wọ́ tó bàbá tí ẹ bá ní ìdí nǹkan òun lẹ́ẹ̀kì sínú àwọn ọlọ́run méje àtúntòkè ah, mi ẹ bá wà nínú ìpayà kọ́ onítòkè yẹn náà ló wọ́n pè ọ́ sáà gbé àwọn jíjọ́ láwọn oníṣẹ́ láti tó ké gán ni mò ń pè yín pé kẹ́ ẹ nígbàgbọ́ sí bàbá yẹn ṣe wígbó lọ́hùn ṣàhádà jọ ẹ̀ ó kó gbọ́ ọlọ́run mẹ́fà yòókù náà. <laughs> abẹ́ sì kẹ́sì ọkà rẹ̀ léyìn náà. ewu hekima kẹfẹ rí ní ọ̀sẹ̀ àhẹ́rọ. síbí yẹn kẹ́ máa fi mú ìyàlẹ́ kófò tààyè kéèyàn ká sùn yẹn kọ́kẹ́ wí lọ́wọ́ kan mẹ́rin. ọgbẹni yìí ti ní sòrò ya wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin náà wò kò sí sàdé tí wọ́n máa ròyìn tí wọ́n máa ròyìn lọ tí gbogbo nǹkan agbọ́dọ̀ yìí tí ọlọ́run ọba ṣe àdámọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mi rọrùn gbọ́ alẹ́ ti gẹ̀ẹ́sì ṣùgbọ́n wọ́n wá sọ ni o màlúù kí ẹ pé kí ló wí ọ̀rọ̀ fa ara sàbò ilé ìlú bísí ọlọ́run wò báyìí olùwà ìhàkì wọ́n máa fi fún un. أليس أحق الناس أن يتقي الله sígi sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ sí kó dẹ̀rọ ọlọ́run ọba ju gbogbo ayé yìí bí mi lọ́yẹ kí n jẹ́. mo máa dìbà ẹnìyẹn bá yẹ̀yìn padà kọ́lẹ́dù ó nílò ìjìṣẹ́ ọlọ́run yí ń gọ́rùn-ún rẹ̀ bọ́lẹ̀ wọ́n lè jẹ́ ọlọ́run pé fọlá aláwo ìsọ̀lẹ̀. ó ṣeé ṣe kọ́ máa dé kíni o kọ́ máa kírun. wọ́n ní wọ́n wá sọ báyìí pé ìnáwó ló bá mùsọ̀lẹ̀ yẹfúrò bíi lìsáàníyì mọ́ lẹ́yìn sàfihàn kan ní àìníyàn tó ṣe yí tó ń kírun tó ṣe yí pé yẹ̀kúrú bìlìtánì ìmọ̀lẹ́ ìsàfi kọ́ńdìhì yọ́ọ́ máa wí ní ahọ́n rẹ̀ ohun tí ò sí lẹ́mí ẹ̀. wọ́n ti sọ ọlọ́run wa tó wá sọ báyìí pé ṣé ní lamukú mọ́ ọ̀ pamílàṣẹ àbí ká sọ yí pé àfáà wa hànlì wọ́n sọ fún òjijì ọlọ́run pé nígbà tẹ́ ní ń kírun òjijì ọlọ́run fẹ́ gbọ́ mi mẹ́rin mélòó mélòó ẹni tí wọ́n máa kírun tó yẹ pé ahun ló fi ń sọ pẹ̀tẹ́ pé kí n la fún àwọn èèyàn kí n wo ohun tí ń bẹ lẹ́mìí wọn. láìpẹ́ láì jìnnà ìbísí ọlọ́run bá tẹ́jú mọ́ ọ wá wò báyìí ọlọ́run kan fi àmì yẹn hàn ní sí ọlọ́run ní ìnẹ̀kù dájú ẹni yẹn o sàyà kúròjò mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìhádà yọ jáde nínú ìpínlẹ̀ eléyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ọ̀mù àwọn ọjọ́ kan máa jáde fífa àwọn ọjọ́ yọkọrọ ọ̀hún alukur'an wọ́n máa ká alukur'an láàyè já wíṣọ hànà ìjírọ̀ hùn wọ́n ń kiri oṣù mọ́kàn jáde kó lọ́ fún wọn yẹmọ̀rọ̀ kó nàmínà tì wọ́n máa yọkọ́rọ́ kó nú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọ̀fà ṣe máa ń yọ nú ọrùn rẹ̀. wọ́n ní arákùnrin yìí kọ́ tó ń pè ní ìdólókòwò ìṣirọ̀ àti tẹ̀mí mi òun ní àkọ́kọ́ kàríjì ju ẹ̀dọ́ ọkọ̀ jáde kó lu Islam kí ló fún un jẹ tó jọ kí àdéhùn rọ́ọ̀bì abirá iye náà sí ọyọ́nu sí ìròrí ẹ̀mí rẹ̀. tọ́bajá ti kọ́ lọ kọ́ lọ kóra ró díẹ̀ ni kò bá sì mọ̀ wípé kò sí ìrònú kan tó yẹ kó lékè ìrònú ànábì sallallahu alaihi wa alihi wasallam. wọ́n ní ká má gbàgbé o àwọn ọmọlẹ́yìn tó lọ́kùnrin wọn ìṣirọ̀ yìí àwọn wọn padà gbógun ti àlè ìgbàgbé sọ radiyallahu ta'ala anhu. nígbà tó ogun lágbára láàrin àfọwọ́ àbàáwí àti àlè radiyallahu ta'ala anhu ọba ara àfa àtẹ ọba ní sùn dábẹ́ fi ṣe wá sí lónìí òun ni, ìjà tọ́wáyé láàrin màáwíà àti Ali àfa àbú ni o ọyà tètè ṣe kí ni o o dìde bàbá yẹ kó fífi làǹgbà tó rú mu ọ dé padà ọhọ nítorí àdánwò tí ọlọ́ọ̀ já wá lójijì tọ́lọ́tọ̀ ọfẹ́ ba ọkàn rẹ jẹ́ ni o torí ibi tí wọ́n padà parí ọ̀rọ̀ sí ibi láburú ní ọ̀jẹ̀ o àfihàn gbàdá sọ nípa àwọn hawari jìyàn aláwọ̀ kẹwàá lọ nípa àti ẹ̀wọ̀n bọ́ọ̀rọ̀ àlẹ́ àti olúwa lójú jẹrẹ tọ́lá àwọn méjèèjì àgbà pé mùsùlùmí ni wọ́n jẹ́. tó tó fi débi tí ọ̀rọ̀ wọn padà sí kíni o tó padà dé. ẹ̀rí àwọn ọ̀daràn yìí ká má gbàgbé wípé mẹ́sùn bíi mẹ́ta tí wọ́n fi ka àlè tí wọ́n fi ṣe kòrójò fún ni wọ́n fi takò ẹ ọ̀pá sọ pé lógo wọn ẹni tó jẹ bàbá ńlá wọn ẹni tó jẹ olórí gbogbo aláṣẹ ayé ó takò olórí gbogbo àfa ayé ó takò ṣé àlè ní ọ̀rọ̀ àṣekèrè ọ̀nà àyọ̀ nípò wọn láti takò. لقد عبد الله بن عباس رضي الله تعالى عنهما نوجه على طاوة بدو kílẹ̀ rí ẹbí tí òun tẹ̀ sí wọ́n níbẹ̀ ni ọ̀rọ̀ mẹ́ta ni ọ̀rọ̀ mẹ́ta ni àfa ọ̀gbìn náà bá ti mú káwọn bá yẹjú ọ̀rọ̀ yẹn fẹ́ padà sínú mọ̀nà yín wọ́n níbẹ̀ ni sọ̀rọ̀ pààrọ̀ tó ni wọ́n. wọ́n lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ni wípé àlejò ń kọ́ hẹ́kẹ́mẹ́rin jáde ọfà àwọn èèyàn dájọ́ gbà táwọn ń jagun lọ. nígbà fáwa uh, Amr ibn al-As àti Abu Musa al-Ash'ari tó ọ lọ ó pèsè pé kó máa kọ̀ǹtínú àbí kó máa kọ̀ǹtínú wọn wá dógun tó pẹ̀lú dájọ́ àwọn èèyàn hàtàmọ̀ rìjáde bí wọ́n ti máa ń gbọ̀n kẹ́ lábàá dìde dì gbogbo àwọn tó bá ti ní eruku díẹ̀ tó bá ti ta sí wọn lọ́pọlọ tó fẹ́ sínú ẹ̀jẹ̀ wọn. bí ìtàwọn kàwárí jù ẹ̀ẹ́kẹ̀rì wọ́n kẹ̀ gba kíní kẹ̀ wú àbàdì báyìí náà ni. wọ́n lè ṣe ọmọ kéwọ́n jà lè lọ. rọ́jà lọ tàlá ni sáré sọ́sálà ń di ìdí sọ nípa bí a ẹni bí wọ́n wá mọ̀ nẹ̀kí tí wọ́n bá lọ bẹ́ẹ̀ ní kọ́ wá sí ọ̀dọ̀ àwọn ènìyàn ní kọ́ wá sí àwọn ọmọ ọdún lọ. wọ́n lè hàtàmọ̀ rìjáàlì ọfọ àwọn èèyàn dájọ́ pé ká dógun tó àwọn èèyàn ló ké sí tọ́ ẹ kó gbó dájọ́ ọlọ́run afọwọ́ alẹ́ wa sálàyé fún ọgbẹ́ tó wà bí ẹ bá fi èèyàn dájọ́ lórí pé kógbó sinmi kógun mi jogun omi kẹjẹ mùsùlùmí fi máa wé sí lọ tọ́lẹ́ gbèsè ní ẹgbẹ́ kejì mùsùlùmí ni wọ́n. káwa ní ọ̀tọ̀ nẹ̀ èyí ti tọ́lọ́wọ́ ọba àlékè ọlá fi ń fi. àwọn èèyàn ṣèdájọ́ lórí kí ẹ̀jẹ̀ ẹyẹ haram ọba wí. tí wọ́n bá pè é haram wọ́n ní káwọn ẹni dọ́gba méjì kan wo ẹni dọ́gba pé yẹ kí lẹ́ni yẹn máa ṣe tẹ̀rẹ̀. a ọlọ́rin lè sọ àwọn ti gbọ́. wọ́n ní kílẹ̀ kejì wọ́n lẹ́ kejì ní wípé Ali ibn Abi Talib radiyallahu ọjà gbúrú kọ̀kẹ́rù. àfọwọ́ tó lọ́dún àbájọ wa sọ pé ṣé ẹ ti gbàgbé pé nú àwọn ẹni tó wá sóògùn ń jọ ni nana Aisha mẹ́mẹ́ rọjà lọ́hùn tààlà àǹhà wọ́n wà mẹ́ tí wọ́n gbé yàwá Aisha lẹ́rú lókè bá sá lògùn kíláàsì á kò lẹ́rú kíláàsì bọ̀ fẹ́ rú dákó á pè sẹ́ẹ̀sì lẹ́sọ̀ àti fẹ́ yà yìí torí ọmọ àwọn àzùwájú ó ń bẹ̀ hàn tó ń tó ń àwọn yàrá tuntun sẹ́lá ìyá gbogbo onígbàgbọ́ òdodo ni ẹnikẹ́ni ọgbọ́dọ̀ fẹ́ ọ lẹ́yìn ìgbà táwọn tuntun sẹ́lá ti jáde láyé àbí ẹgbọ́gbọ́ ẹnìkan súyà wà nẹ́bí ló fún. a wọn lọ rí eléyìí náà sọ wọn ní kẹta ọyọ aláṣẹ ẹ̀mù mi ní kò ní ipa rẹ̀ àwọn lílé ìlébó ìyá wa jí níbo làákàyè yìí wá ń jèlò nígbà tó sùn sálẹ́ lọ́fẹ́ lọ sí wọn mọ́rọ́ tí ó gbèrò jà ó sì kọ́ lẹ́tà sí àwọn ará mọ́kà tí mo fẹ́ wọn mọ́kà mo fẹ́ lọ sí jọ́sìn ní o kì í ṣèjà wọn ni nù. nínú wọn tó kọ sí lẹ́tà ọlọ́wọ́ alásọ̀dọ̀ kí ni Muhammad bin Abdullahi Rasulullah tó àwọn nù. tọ́ba yìí ní Muhammadu bin Abdullahi àgbọ̀ tẹ́lẹ̀ àtọ̀rọ̀ bísí wọ́n bẹ̀rẹ̀ sí ilé yẹn lẹ́gbẹ̀ẹ́ àgbọ̀ sí Muhammad ọmọ ṣùgbọ́n ọ̀rọ̀ sólò láì yí ìyá nú ẹ̀ lórí àbágbà kó jíjẹ ọlọ́run ní ọ àmà àti bá a ti ń ṣe yìí fọ ìṣẹ́ ọlọ́run tẹ̀ yọ. fọ́nù ó sẹ̀ bí ọ̀rọ̀ bálabàlá jákujàku ó sẹ̀ gbélẹ̀ òní fáwọn náà wọ́n jàǹbá kẹ́yìn àwọn bá láwọn ti gbọ́ nínú àwọn bíi ẹgbẹ̀rún bíi mẹ́wàá lápẹẹrẹ gbogbo àwọn tó padà ọ̀jẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta lọ. àwọn ẹgbẹ̀rún bíi méje wọ́n takú pé ìlú tá à ń bá lọ yìí. àdúrà náà ti kàn bá àpò gbogbo tí wàá lé ayé yìí lẹ̀ kó bá gbọ́ àsọ̀rọ̀ òun làwọn bàbá lọ. tó ìgbé gbogbo àwọn tó bá ti ní àkídà àdẹ́wò iná rẹ̀ tó bá dábàá yóò jòjò òun gẹ̀ ẹnìkan bẹ́ẹ̀ náà àwọn àfa ẹlẹgbẹ́ ní nàìjíríà wa yìí wàláyọ̀ ọ̀daràn ilé yẹn jóun náà ọ̀sọ̀dẹ̀rú wọn ọmọ ohun tí ń jẹ́ àti nípasẹ̀ rẹ̀ wọ́n gbà tí ọwọ́ jàmá bẹ̀ òun náà ọbẹ wọn bá fi rẹ̀ ọlọ́ọ̀lì wọ́n ṣe títí sáfàfà yẹn débi pé kò síyàwó kan lọ́dọ̀ bóyá ló àfáà sì bómi sọ̀rọ̀ ọlọ́run ní kọ́rọ̀ wọn ó sì so ìdí dáadáa tó bá láwọn ọmọ sí ìgbéyàwó rẹ̀ tó wá gbé àwọn ikọ̀ dìde kó gbómi lọ́sọ̀ sí tún ó ti lóyún. La ilaha illallah kẹ́mà ń ṣẹlẹ̀ lábẹ́ sọ́mọ̀ yìí. irúwọ irúwọ yẹn tí ì bá ṣe yí péjì yẹn omi yẹn ti wà lára wọn irúwọ ni wọ́n ń fẹ́ ah àti àlẹ́hìndíyà ṣàrò ni láburú ni torí nígbà tí bẹ́ẹ̀ láburú yẹn ni ó tún tóun náà jòkújò iye pàtàkì wọ́n sì sọ̀dọ̀ ní yẹyẹ. Ṣé àníká wá torí ọ̀rọ̀ mi àwọn tó ṣe òun ní ọ̀sán pọ̀ nǹkan ọmọ ẹgbẹ́ ní fi ń rí gbogbo àdáwò yẹn lọ́sọ̀ bá gbogbo ọ̀sẹ̀ gbẹ́ mọ́ wọ́n fi ilẹ̀ jẹ́jẹ́ lókè òkúkú sí ló jàmá yìí mọ́ wọ́n ti gba ọ̀pọ̀ agbára lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n kò kó mbẹ́ wọ́n á tún wá lo agbára lóyè ìyàwó tí yẹn fẹ́ tó so yìí gí ẹ̀ wọ́n á gbé lọ sọ sí tù fọ́lọ̀ yẹ wò pé àbójì fẹ́ ló kó tó so yìí gí kó o di ara obìnrin mi. pépé kí láburú kó má ti kéré kó má ti yẹ. kàwárí jù yìí àkọ́kọ́ ohun lẹ́ńtà pẹ̀lú tó ń fọwọ́ yìí sí ìrọ̀rùn tí wọ́n bẹ̀rẹ̀ láburú wọn àwọn ọmọ kéèké méjìlá yẹn ni wọ́n jáde lálẹ́ rẹ̀ àìwáyá níyì àwọn ẹni tó ṣe pé ìyẹn máa rí ìkọ̀ọ̀kan gbáàjọ kẹrin lára wọn ní sáfù àwọn mùsùlùmí lásìkò. sọ nípa bẹ́ẹ̀ gbólóhùn wáìlàkì a lè wí ẹni tí náà tó bá sọ̀rọ̀ tó ṣe fẹ́ ọ̀rọ̀ rẹ̀ yẹn akáko ọ̀rọ̀ yẹn òwúlò yẹn lè wá ìlàjì láti sàánú ẹ̀dá ah, kí ló ń gbé jì àwọn ohun tó ń sọ ní. a lè rí wáyé àpèkún. à ń sáànù rẹ̀ pé àwọn ọmọ máa jẹ ọ̀pá rẹ̀ ṣẹlẹ̀ lọ́sọ̀ sáláwí fún ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ ìsọ̀rọ̀ tàbí ìjà abẹ́balẹ̀ sẹ́mi rẹ̀ lórí fún bẹ́ẹ̀ àtẹ̀mí mi. sọ lábẹ́ báàbù yìí bákan náà حديث مين تعطوا الله حدثنا السهل بن بكار حدثنا السهل بن بكار قال حدثنا أسود أسود بن شيبان وخالد بن شعير البشير بن نهايد وكان اسمه زحم مع بن معبد فهاجر إلى النبي صلى الله عليه وسلم فقال مسلم قال زحم قال بل أنت بشير قال بينما أنا أمشي مع رسول الله صلى الله عليه وسلم إذ مر بقبور بقبور المشركين فقالوا ولقد سبق هؤلاء خير كثيرا قال ثلاثة فمر بقبور المسلمين فقالوا لقد أدرك هؤلاء خير كثيرا ثلاثة فحان من النبي صلى الله عليه وسلم نزعة فرأى رجلا يمشي في القبور وعليه نعلين نعلان فقال يا صاحب شبتا سبتيتين ألقي سبتيتيك فنظر الرجل فلما رأى النبي صلى الله عليه وسلم طلع عليه فرمى بهما أي حديثي أني حدثنا سهل بن بكار sáàlù bùnú bàkàrẹ̀ wí hadithi ìgbà ọdún àlẹ́ aswad bùnú ṣèyíbán ọgbọ̀n agbọ́lá tó wá látọ̀dọ̀ káàlù bùnú sẹ̀míọ̀ látọ̀dọ̀ bashir bùnú uh, nuhaik látọ̀dọ̀ bashir wọn lórúkọ rẹ̀ ní zahm zahm bùnú ma'adan òun lórúkọ rẹ̀ wọn ló ṣe jẹ́ ọlọ́ba ní sọ̀sọ́lá àwọn sọ̀sọ́lá wọn béèrè pé mọ́sùmù kí lórúkọ rẹ̀ ọba ní zahm lè kó kí ni wọ́n lè gbé ní zahm òun ní ìdí fúnfún fún un kí ẹ wá ní kan tó ń jẹ́ ni ẹ táyé bá fún mọ ọkọ ẹ ká bá ṣe mọ. bísí ọlọ́wà sọ pé báyìí ansa bashir èyí ti sáhámù o àti fún ìfúnbọ̀ bashiru ni ọ kí ni bashiru o òun ni ọ lu tunu ẹni ọ máa fún yẹn ro dáadáa òun ni ọ. arákùnrin wa ni láàrin ìgbà tí mo rìn pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sọ̀tẹ́lá ìdìmọ̀ rọ̀ bí fún bóòrè lùmùsùlùmí òjijì ọlọ́run kọjá ń bi sàárẹ̀ àwọn ọ̀sẹ́ bọ́ ọ̀kan àwọn àgbàbá yìí pé lákọ̀ọ́dì sábà pa àhùlá ẹ̀yọ̀rọ̀ kẹfì rọ̀ orí tọ́pọ̀ lọ́ba bọ́ fáwọn eléyìí ẹgbẹ́ tala ló sọ̀tẹ́lẹ̀ ń sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ súnlẹ̀ fẹ́ káàdé ọba sábà ti dé sàárẹ̀ ẹ àwọn kẹfì ni àwọn ṣé àdúgbò sálá ẹni tó lọ béèrè pé màbó wa àwọn ti ń bá abáyé wa nù lẹ. àyẹ̀bá kò ọba mi ti ọlọ́run bàbá kì í náà kọ́ oníbẹ̀ẹ́ ni. ọ̀dà wa gbọ́ ó ti gbà mí ìkúrú látòní lọ. gbogbo ìgbà yóò sọ bí o ti kọjá mi sàárẹ̀ ọ̀sẹ̀ bọ̀ ọba ṣéèrù bí náà. ìṣẹ́ ńlá ló tún máa ṣe nìyẹn. máa sọ fún ọ ìfọ̀ kẹ kọjá lábẹ́bẹ̀ o tàwọn bókù sọ̀rọ̀ ní nìkan ẹ wọ̀ náà ẹ̀yin lẹ́wà bẹ́ẹ̀ ni ẹ wọ̀ náà. súnlẹ̀ ni dọ́gba aládá lórí ẹ̀. òní sèkúrò nàlbánu rahimahullahu ta'ala nínú ahkamul ni wọ́n fi ṣàlàyé pé inú mẹ́nu bọ́rọ̀ tó wọ́n ìgbà yóò dẹ́ máa ti kọjá níbi sàárè kèfèrí o ẹ máa ṣe súnlẹ̀ yìí o súnlẹ̀ yẹn náà ní yí pé ẹ wọ́n dà o bọ̀rọ̀ bó bí yézì sáàrùn sálálí àǹtà bàṣírù bàṣírù ni ọ afáyín wá ní láàrin ìgbà tó ń rìn pẹ̀lú ìjọ ọlọ́sùn sẹ́lẹ̀m ìjọ ọlọ́run wá kọjá lára sàárẹ̀ àwọn ọ̀sẹ́ bọ́ wọ́n wá ní ah! oore tó ń pọ̀ lọ́mọ àti bọ́ fáwọn eléyìí ẹ̀mẹ́ta ló wí bẹ́ẹ̀ ó fi ẹgbẹ́ lórí ọgbọ́n gbòkó àdìgẹ́sì ọba ti fi sáré àwọn ọ̀ṣẹ́bọ̀ ọ̀ṣẹ́bọ̀ làwọn kiri yọ mẹ́gbẹ́ ọlẹ́lẹ́sìn kejì o kọ̀ọ̀ wọ́n ti yé bẹ́ẹ̀ torí mẹ̀dínà ẹ̀sẹ̀ ìwúrò kan tó wà lọ́dọ̀ ọlọ́run òun náà ní kíni o àní ọmọ bá wọn sòwò tó bá ń tajà lọ́mọ ló wọ́n rà rà tó lè bá ń tajà tó lè bá fẹ́ rà rà kọ̀ọ̀ bó ti bẹ́ẹ̀ ìjọ ọlọ́run máa ń bá wọn ṣe àṣepọ̀ sọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ nísì ṣùgbọ́n ìyẹn ò pé wọ́n ṣe ọ̀sẹ̀ bọ̀. torí tí wọ́n fi ẹlẹ́bọ àwọn Yahudi àwọn ní òzèrú tọ́lọ́ náà wò. gbèlèkè sédèké torí wọn mọ bí ó ti wá. ọgbẹ́ ẹ̀rí kan kọjá ní Jerusalem ńjọ yẹn wọ́n jẹ́ ní fi ẹ́ gbogbo àwọn èèyàn ni lè ti parẹ́ báyìí. sọ́wọ́n sì lè jí àwọn eléyìí mọ́. ìjùmọ̀ ẹ̀ lọ ọlọ́run sì pa fún gíní ọgọ́rùn ọdún ọlọ́run padà jí ọlọ́run wá fi yẹn gẹ́gẹ́ bí ràkúnmí rẹ̀ ó ti dìde tó ti di skẹ́lẹ́tì tẹ́lẹ̀ tó ti kẹ́kọ̀ọ́ sí igun ẹ̀ ti rún dànù. ọ̀rọ̀ bó ti ní ìgbà ọ̀rọ̀ bí ó ti wá wọ́n bá dé ẹ̀fà jà dára láàmú kò rí irun bọ́. ọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ní ìsìn tẹ̀lékọ́dà rẹ̀ ni wọ́n kò fà á. tẹ́lẹ̀ làwọn eléyìí tó ń sáfẹ́ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ kó fà á. ọ̀dẹ̀ àríwá bá ń bá rẹ̀ wọ́n sálọ̀ sọ̀sọ́ láti ṣàlàyé wọ́n ní kọ̀ǹsẹ́ tó máa gbọ́n pa ohun mú wáì bóyá jù lọ́jọ́ ni àbí kan rí yóò ní tí ọ̀wá bí ohun ti ń bẹ lọ́wọ́ ẹlẹ́kọ́ gbá tèmi. ó ń bọ̀ wọ́n wọlé ọlọ́run láwọn àbá mi sọ wípé àwọn bàkàtà bí hukumu wọn hukumu ahlil kitab kufar yá tèfèrí ni wọ́n o arúgbó wa kọjá ní sáré àwọn ọ̀fẹ́ bọ̀ yẹn ó ní àló ti gba wájú àwọn eléyìí orí tó pọ̀ ẹ̀mẹ́ta ló wí ọwọ́ akọjá níbi sáré àwọn mùsùlùmí ó ní lákọ̀ọ́dẹ àdọ̀rọ̀kà àhùlẹ́ káyọ̀rọ̀ kẹsìrà ẹ̀mẹ́ta ló wí ìfẹ́ àwọn eléyìí ti wọn wọ́n má sì bá orí tó pọ̀ ti wọn wọ́n lé pabó orí tó pọ̀ ẹ̀rí wọ́n lè fa hánà ti bìnnà nàbí bó ti ṣe ọlọ́run ti gbójú wò nìyẹn ọ̀rọ̀ àròjù náà ọba rí arákùnrin kan yẹ́mùsì ìkùbó ìyẹn náà rìn láàrin sáré wà léyìn nàálàá ó sì wọ bàtà méjì ọkọ ẹsẹ sọlá sọ pé yà á sọ àhìbá ṣé mo ti yẹ táyì ni mo pè wọ tọwọ bàtà méjì alùpé ṣé mo ti yẹ táyì ká bàtà ẹsẹ̀ méjì rẹ tọwọ yìí yọ lẹ́sẹ̀ ṣé mo ti yẹ gẹ́gẹ́ bí alásùmáì ṣe sọ wọ́n nínú bàtà ni tó yẹ pé awọ ni wọ́n fi ṣe sùn mọ́ wọ́n ti fi tàǹgìrì kún awọ yẹn wọ́n ní wọ́n lọ fi ṣe sọ́ọ̀tù tọ́ra màálùú ni tí wọ́n ti fi tàǹgìrì kún wọ́n máa ń ṣe bàtà mbẹ́ wọ́n ní wọ́n ń pè ní sèkútẹ́yìá nítorí wípé wọ́n fa awọ ara rẹ̀ dànù bàtà yẹn wà lẹ́nu yẹn wọ̀ àlùsọ̀sọ̀ lásán pé yọ lẹ́sẹ̀ ẹ̀rí kọ̀dẹ́ tọ́lá rọ́jò ọkùnrin yẹn náà bá wúwo ọba yanni ó wà níbi sọlọlọ àṣálá ìgbà tó wá rí báyìí sọsálá náà bú ẹ ọbọ bàtà ẹsẹ̀ rẹ̀ méjèèjì rọmọ ọbí ìbá ọba ju bàtà tiẹ̀ lẹrẹ òun náà sáré ju bàtà rẹ̀ lẹ. hadith yìí àgbọ́yé wò láàrin bẹ́ẹ̀ sọlá tó láwọn ọ̀fẹ́ tó sì tún sọ pé wàhálà àwọn sàlàfíà yẹn ti pọ̀ jù ìwọ́n ní ẹgbẹ́ wàhálà yẹn ti pọ̀ jù ṣàkíyàn ọwọ́ mọ́sálásí wọ́n làwọn lọ pọ̀ jù àbí súnà àbẹ́sẹ̀ ọ̀sánlá sọ̀rọ̀ ni wàhálà ni wọ́n á pọ̀ jù. ẹ̀rọ ẹni gbogbo òkúta ní gbé yẹn lẹ́sẹ̀ tí gbogbo ẹ gbóná yìí ẹni tí wọ́n á lọ gbé sínú ẹ̀kọ́. yẹ hàmúlọ́ọ̀rù àmì nẹ́ta ní ìjọba yìí ọlọ́nkọ́ bá gbà fi jáde láyé ká lọ sí jẹnẹsà àwọn oníkíni ọ sí Ìlọrin náà ìgbàtà wa lọ báyìí ẹsìn yẹn sì fẹ́ẹ́ lè máa yọ mọ́lẹ̀ àtìgbàtà ń bọ̀ iṣẹ́ sì lóhùn níṣẹ́ ó tóbi pọ̀ ó tóbi pọ̀ òun ò rí bí tọ̀dọ̀ bí wọn dáhùn tún ṣe ni o ọlọ́run kó kó kó ṣe ní ọ̀hún fún wa ká lè dáadáa. kẹnu ẹ̀gẹ́ ó lórí wa kálukọ́ máa kẹfẹ́ nu rẹ̀ wà rọ́ọ̀fù tó bá wù ká lè ṣàtúnṣe rẹ̀ dáadáa ṣégeṣẹ́ bá dìbì tọ̀hún yẹn ó dà ilé sólà mẹ́mẹ́ wọ́n jà rì sí àbó òdì rí bẹ́ẹ̀ gbọ́ àyàtọ̀ níta gbọ́ bá dé ìrọ̀lá yọ̀dẹ̀ tí máa wà á lọ wà á lọ sàárè rẹ̀ ni àbá àwọn ọmọ nìkan yẹn sàárè yẹn àwọn ọmọ náà wọ́n mú bi àbí gbalẹ̀ wà á gbàtà ń lọ gbogbo ẹsẹ̀ yẹn fẹ́ lè yọ ọmọlẹ̀ jọ yẹn ó sì jù nínú mọ́kúbárọ̀ yẹn nílọ rẹ̀ àtúbọ̀ náà lè ṣe ń ṣe ẹnìkan wá sọ fọ́ọ̀sán náà fa òṣùwọ̀n náà fata ìkẹ́ á ilẹ̀ yìí gbóná sáàlì mi lọ ẹni táwa lọ gbé ibẹ̀ ńkọ́ láti wọn sọ fún gbóná exactly bó ṣe rí mi níjọ́ tí wọ́n ti jẹ́ lẹ́sà ṣẹ́fẹ̀ gbọ̀ngàn wọ́n fún ọkọ̀ lọ́wọ́ fún ṣáà ṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn nìyí. ó yẹ kí èèyàn ní ààyè pé owó kọ̀díṣẹ̀ wàá fi sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kẹjẹ gbogbo wọ bàtà ẹni wọn lọ gbé bẹ́ẹ̀ gbọgbà tó ń jó wọn ìṣẹ́jú èrò ló ń lò tó fi kò mẹ. wọ́n ní rí hadithi ó ń tọ́ka sí wípé akọ kéèyàn máa fi ẹsẹ̀ bàtà rìn láàrin sàárè kò sí níbi káwá wa wí. ìgbẹ́ ńgbà táwọn sọ̀sọ́ láń rí pé dọ̀tí ń bẹ níbi ẹsẹ̀ bàtẹ́ nìyẹn <laughs> ló lọ pé kọ́ yọ kò níbi àwa wí. àbí ká sọ wípé ẹ nígbà tẹ́ni yẹn wọ̀ ọ́ tí fi ń sakọ ló fi ní ọyọ. nítorí pé bàtà ẹsẹ̀ bàtà màálù àwọn màálù yẹn nínú nǹkan táwọn táwọn ẹ̀yà míì máa fi ń ṣe fáàrí ni wọ́n ti gbogbo eléyìí àwáwí tí ò dára tí ò lẹ́sẹ̀lẹ̀. wọ́lẹ̀ ń tọ́bi ronú sí àwọn sọ̀sẹ́ láǹṣe kọ̀ ánìl jùlọ alálẹ́kọ̀ ọ̀bọ̀ mo ti kọ̀ fún wa yípa àgbọ̀dọ̀ jókòó lórí sàárè àdẹ̀sí gbọ́dọ̀ rọgbọ̀kú lórí ẹ̀ àgbọ̀dọ̀ tẹ sàárè mọ́lẹ̀ èèyàn mọ̀ wípé kíkọ̀ yẹn ó wáyé ẹ̀sìnrán lè tún kí á ní láti lè fi bọ̀wọ̀ àwọn ẹni tí wọ́n sùn sínú yẹ̀fẹ̀ yẹn ni ká má torí wọn mọ́lẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ máa sìnkú lé torí gbogbo ẹ̀sìn ẹ̀yẹ tó ní wọn tó fẹ́ ṣe fati ọya gbégbó bí àdìrẹ àìlè ní ìra ọmọ náà torí gbogbo ẹ̀sìn ẹ̀yẹ ẹni wọn gbórí ìbẹ̀gẹ́ lọ́rọ̀ wọn lọ́rùn yìí agbóbẹ̀ ló yẹ kọ́ jáde. ọ̀sán làwọn afáwa níṣẹ́ yìí ọ̀gá ọ̀ngórí bíi tí àwọn mùsùlùmí kìíní kan ọlọ́run ní ọ̀kẹ́ ọ̀dà ní ọba di ní aago mọ́kànlá sẹ́nìkan wá gbé o tó ní áà kó dá àwọn ọlọ́pàá alárúsá lọ fún wọn ní alárúsá lọ fún wọn ní wọ́n bá ti dì lẹ́hùn báyìí àwọn tí ó gorí òde ọkọ̀ wọn wá fi kó àwọn orí ní. ṣe mọ̀ pé a sọ pé àwọn hadith mi lè jẹ́ mọ̀ṣíkò ṣùgbọ́n láàfin aláwọ̀ yóò gbajúmọ̀ tó sọ ṣùgbọ́n kò ní dé sálẹ̀ kò sí ní nípìnlẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ hadisi sẹ́yìn. aláì irọ́ ta yóò ti ṣe táyé àwọn àtẹ́yìn bá kẹ ìwọ̀. títí wọ́n bá yí ìdíkẹ́yẹ kí wọ́n sábà ṣe ìṣe pápátá. afáyẹ gẹ́gẹ́ lọ́kẹ̀ ti sọ fún olóhùn bá ní ẹnìkan tọ́ba dì lẹ́wọ̀n á dì tẹ̀yìn. ọlọ́run ó ní àwọn lọ́wọ́ kan àwọn yàrá sí kíni o làwọn kò lọ gán èké mi alhamdulilayi àwọn afa àtàrí aláwọ̀ afa àgbòrò mi o àwọn náà máa ń tẹ̀lé òkú lọ sí tẹ̀lé ni wọ́n rí i pé àdéhìsì tó wà mọ̀ṣúkúrò ní ṣùgbọ́n láàárín làwọn kò ní pèlè kékeré àdúgbò kò jágà ọ̀kan náà fáwọn akẹ́ lọ wọ́n á ní òun ní àfáà òun ní àfáà wọ́n kí lẹ́rí bàbá ẹ̀ òun lójú kòtò yóò wọ́n fi wọ́n rí torí sàárè ìbẹ̀rẹ̀ wáyé tó dín kòtò kéṣe lóye ìta gbẹ́ fún ìyàtà gbé sínú sàárè kéṣe lóye torí sèèyàn ló gbókùn ọgbà yìí sálẹ̀ wá sí ilé òkú gbòòrò nígbà tá a ti gba iṣẹ́ pé àwa ti wá yàní àfáàrù ni wá kí a máa lọ gbẹ́ kòtò sàárè torí iṣẹ́ ni sọ́yẹ kéèyàn máa gbowó lórí ẹ̀ ṣùgbọ́n kò yé wa òun lọ́fà láti máa fi ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú wa láàrin tá a bá bí bẹ́ẹ̀ bá di ife wọ́n gbé sáré ni wákàtí mẹ́rin wọ́n bẹ lẹ́nu ẹ̀ wọ́n bẹ náà ní lẹ́tọ́ ẹ̀ kó lè ti máa lọ bá dáadáa rẹ̀ nígbà tó fẹ́ lè ni tó bá sì jẹ́ níbi kí láburúkú láàrin wa kẹ́sẹ̀kẹ́sẹ̀ nígbà táwọn èèyàn kí nǹkan kan ò sì yé wọn wọ́n bá ní four thousand pẹ̀lú àwa ni pọ̀ jù láti gbẹ́lẹ̀ ìwọ́n lẹ́sìn lórí ojú gà gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ìlàbí ń sọ wípé púpọ̀ nínú àwọn àbá àti wọn ń jókòó ti fáà síjọ́ méje á síjọ́ mẹ́jọ. wọ́n lè gbarú sẹ́yìn. wọ́n lè onígbọ̀ wọn náà fáwọn. wọ́n lágbẹ́sà rẹ̀ wọ́n máa fọ́. wọ́n lè gbarú sẹ́yìn. ọlá yóò sì bẹ́ẹ̀ torí bá sọ wípé owó fáànù ní sófù nínú sàárẹ̀ owó èsì ni owó nẹ́ẹ̀mì láàbìlà owó bẹ́ẹ̀dì ni. ó fẹ́ gidi ó kẹ̀ káwọn ọmọ kéwú ẹ̀yà aláàbí alọ́bíṣẹ́ wa agbájú lọ sí sẹ́wà yọ lọ́sọ̀ọ́yà four thousand naira ó lè rí márùn-ún lójúmọ́ tẹ̀lé pínlẹ̀ tirẹ̀ ìyẹn ni owó halal ni. àbí wẹ̀ ẹgbẹ́ yìí sẹ́yìn káwọn fẹ́ gàṣálú náà làwọn fi wọn. ìmọ̀kọ́ sílò ni ìgbà tó kó àgbàlagbà ni ẹ̀rọ mú one five four. nítorí iṣẹ́ rẹ̀ lọ́wọ́. so nípa bẹ́ẹ̀ àìgbé bàtà wọ sàárè láti lè fi bọ̀wọ̀ ẹni tó wà nínú yẹ̀pẹ̀ láti má máa gún orí ẹ̀ mọ́lẹ̀ ni. níṣẹ̀lẹ̀ àti kọ̀ fún wa pé a kò gbọ́dọ̀ jókòó lórí sàárè kódà gbọ́dọ̀ yàgbẹ́ láàrin sàárè wọ́n ní gbọ́dọ̀ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó ti múrò wá yìí pé ìjókòó sórí ògùn náà tí ó jó yẹn lásán tí ó tún wá yọ gbogbo òdì rẹ̀ ọdẹ lórí lórí ọdún kó jókòó sórí sàárè lọ ádùn báyìí ń Allah láti fi àyè ìbéèrè rẹ ádùn fún ọlọ ọtún lọ sí ọgá àgbà fún ọlọ. الثالث السابع ní ọ̀pọ̀gbà tí àwọn ẹ̀bá lọ sí ìjọba wọn máa ń ṣe máa ń máa ń já ilé sí olùdarí níjòkó wa ní báyìí àti pé àkàmù ìjàdá ìzùwà àti dídáhùn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n à ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀fọ̀ ìgbà yà wà mọ́ káwá sọ wípé ohun tá à ń ṣe àní pátì èyí tó dáa jù náà ní pé tí ẹ bá ti rẹ́rìí kí ẹ dẹ̀ fi olórí ẹ̀. ìjà ewé pé a máa fọ olórí òkú àpò pákó le lọ sí ohun tá a lè ṣe bá kẹ́ ọ lọ́dọ̀ dáa ká sọ fún wa nǹkan tá a mọ̀ láwùjọ wa láti tẹ́ra náà. alifaba ibi hadith abi musa al-ash'ari radiyallahu ta'ala anhu ó kílẹ̀ ó kẹ̀dé sọ ni pé tóun bẹ́ẹ̀ ti kú tán ẹ gbọ́dọ̀ jẹ́ kí nǹkan wà láàrin òun sí yèèpẹ̀ kẹjẹ́ káàrọ̀ òun ka yèèpẹ̀ ni ìgbà tó sọ̀rọ̀ yẹn jálẹ̀ àtọ́lẹ̀ wọ́n á ní ohun tó ń sọ yìí ti ń lágbára ju o tó o gbọ́ nǹkan kan lẹ́nu ànẹ́bì nípa rẹ̀ ó ní nà mo gbọ́ nǹkan kan lẹ́nu ànẹ́bì bí ìwà wà ní. Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu òwì bẹ́ẹ̀ hadith yìí wà ní Musnad Imam Ahmad hadith gbàdọ̀ èyí tó dáa jù òun ni ká bá sọ wípé ká bọ̀wọ̀ rẹ̀ láti máa kó pẹ̀lẹ́ e lórí ẹ̀ ògbé hmm, pákó lè ògbé lé bí àgbà ọ̀ka àbọ̀ ní màkà ọmọ wọ́n ní hùnẹ́kà ní jésù mọ́ máa mú dúró lìyẹ́sà àkìlà òdúdú ìlà àárín yẹnì kàrà lè ọ̀hún odò wọ́n yóò mú sí ilẹ̀ àwọn mú kọ̀dí rọ́ọ̀mù náà àárín yẹn wọ́n lọ sí arábẹ̀ ìlà ayé ni kọ́ra lè ọ̀rọ̀ tẹ̀ bá kó pákó yìí sí pákó ní ọ̀jẹ̀ra. eégún wa padà wà kẹ́kọ̀ọ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ òkè ọ̀rọ̀ akópákó akópákó ọ̀rọ̀ alátẹ̀kí bọ̀ ọ̀rọ̀ yìí sèrò dání ìyẹn àtúntò àtúndékù rẹ̀ nígbà tí a fa àwọn gàmùnà mẹ́rin tí wọ́n jáde láyé aṣọ tí wọ́n fi sí wọ́n tí wọ́n bá fi borí ẹ̀sẹ̀ ayọ̀ ọ̀tà tó ti bẹ̀tẹ̀ orí ayọ̀ ọ̀tà òjijì ọlọ́run ẹ jẹ́ kí orí ògbò kọ́kẹsẹ̀ ẹsẹ̀ tó wá yẹn wá mú ìsìnkú ewé tó dàbí márógbó ń torí pé rẹ̀ wọ́n máa rún dídùn wọ́n mú ewé yẹn wọ́n fi dí ibi àlàfo ara àyókù lọ́ba kan ọ̀rọ̀ èyí tó ń lọ́dọ̀ àti bá a sábà ní. wọ́n dẹ̀ lómi àwọn wò pé àsọlẹ̀ ẹyú pé kìíní ẹ̀ láàdì ni kìí sọ̀rọ̀ ṣáàkù kí lẹ́ fẹ́ẹ́ fi sì yàtọ̀ ṣùgbí condition ló gbé wa lọ bá ṣẹ́kù torí hadith ti fi àyè pé aláàdùlánà wọ́n ṣẹ́kù lọ́wọ́ yìí náà pé láà tába gbé sàárè tó ga tó ẹni tó tẹ́tẹ̀ mẹ́fà tó dé lódò ẹ̀ tán yọ yàrá kan síbi tá a fẹ́ kọjú òkú sí ká òkú mọ́ sínú ẹ̀ àwa la ní èyí tá a wá gbẹ́ lágbẹ́ lọ lẹ̀ tó dínkù fún èyí tá a bá bọ̀ ni lè fẹ́ yìí rírà àwọn míì sì sà àwọn olùbẹ̀tì condition kò lè yà òun ló sún wa débẹ̀ bó o láwọn afẹ́fẹ́ torí ẹ̀ ìwọ́n tó bá tún wà ní oṣùn náà á lẹ̀ torí bẹ́ẹ̀ hadithi ìdìmú sàlásà àárí fún ṣíà ẹ̀rí ni bí òsì ọgbọ́n kẹtàlá fẹ́ dàbí. náà ọ̀dà وكما صليت اللهم إن أعوذ جنب المشركين والصلاة àwọn ẹni tó bá ní pẹ́lẹ́ sí ilé tí a lè gbájú ló pẹ̀lú kápọ̀ sí ẹnu ọ̀nà ìpẹ́lẹ̀. bẹ́ẹ̀ni èèyàn lè gbà mọ rẹ ó lè yí tó dáa jù bí ìbá ti pé àìmọ̀ kẹkọ ọ̀pọ̀lọpọ̀ àfi kọ́lé ìmílẹ̀ wà ní àwọn olódò rẹ sọ èyí tó dáa jù ni pé kíyẹn níbi tí ọ máa tọ̀ sí lọ́tọ̀ kó sì nílé wẹ̀ lọ́tọ̀ ló dáa torí hadith يعني باقي أضر الطاسين كنا الماء الراقي ثم يتكسل به وقال قل له قل له في عبا في طلاش بتاسي جانا الناطوري يعني. هم يكمية ولي ما تاسية لا عدنية تمي بانك لغاية وطولي فراج لا لا Yo, yo, yo, yo. ẹ irú yẹn náà tún da ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wà káàkiri láwọn ọ̀dọ̀ àwọn àǹfààní méjì náà wùlẹ̀ náà wà káàkiri ẹ bójú lọ wà bẹ̀rẹ̀ nìyẹn ń wẹ̀ ṣùgbọ́n kò ní ta lákìn mìmbáàdì àwùlà tó ga jù pé pé yẹn nìyẹn lóye rẹ̀ yẹn nìyẹn sì nílẹ̀ yẹn lè bá pérékele àsọ̀rọ̀ pé ọ̀rọ̀ dọ̀ mi yìí ó sì lé ìtọ̀tẹ́gbẹ̀ kan ilé ìgbẹ́ wà mẹ́ ó sì sí ilé ìtọ̀tẹ́gbẹ̀ kan ọ̀tà púpọ̀ jù kọ́lọ̀ ń bá ní kéèyàn náà alámà mi. Ah, ẹ̀yin obìnrin o wọ́n ti sọ pé o tí a bá ti pa fẹ́ máa lọlé a lè máa lọlé o ariwo yìí tẹ̀ ń di wa lọ́wọ́ ṣùgbọ́n yẹ kí ìbéèrè yìí ṣàǹfààní fún yín náà. Now, kò sí ti bẹ́ẹ̀ kọjá bí parí àwọn èèyàn láwùjọ wa yìí tí wọ́n sì máa jà lọ pé kìláàfù wọn kàlá sọ́wọ́ àwọn kò sí ti bẹ́ẹ̀. ṣùgbọ́n ìṣesí tàwọn àfáwà méjèèjì yẹn àlè àti Muawiya radiyallahu ta'ala anhuma àwọn méjèèjì ọ̀rọ̀ ìgbìyànjú téèyàn ó lo ìmọ̀lẹ́ lórí ni wọ́n ń fà. yéde ní àdíjì ti wà lórí ẹ̀ wípé tàbárẹ̀ tó ṣe mí séèkì ládàkẹ́ ọ̀kọ́ mo rò ti lé yẹn níbi ẹni tó bá kọ̀rẹ́tì ọba àgbà kí ni o àgbàlagbà méjì bóòlù àwọn oṣù àwọn àtàwọn padà wà náà dé lẹ́sẹ̀ tí onímọ̀ pẹ̀lú ládàjẹ́ láti ní ká sẹ́yìn. tààfin rí láàrin àwa àbí ilẹ̀ a fèsì ara wa tó ẹgbẹ́ táwọn sọ̀rọ̀ lórí kìí ṣe ohun tó nípìnlẹ̀ tó fàjà láàrin wa kí nǹkan yóò nípìnlẹ̀ kálukú ń lo agbára ni. yóò ní ládàá méjì nítorí fífi ẹ̀kọ́ rẹ̀. ẹ̀rí ti rí báyìí kọlọ́wọ́ àìlám àrọ́gbọ́ kẹ̀kẹ́ tá a dà ní àtàhákùnmí làkàn gúùtì ní àárín kẹ̀kẹ́ tá a fẹ́ sọ sí àgbẹ̀bí obìnrin tó fẹ́ kọ́kọ́ léèsì tó lọ jáwé tó ìgbé tó fi ń dájọ́ ń bẹ̀ kìí ṣe tọ́lọ́ bá sọ̀tà. ìgbà wọn fi so ìjì sẹ́ni yẹn wọ́n so ìjì pẹ̀lú àwọn àríkánù nìka àwọn eléyìí bá ń sọ pé wọ́n ní ọba bọ́ sùn wọ́n ní kò fọ́ lóúnjẹ kò bá wẹ́rẹ́wẹ́rẹ́ nínú ìṣẹ̀dálẹ̀ bíbá ìṣẹ̀dálẹ̀ fún ọ̀tọ̀ ni àtàhákùn ìlà tọ̀hún tọ́jú ìyàrá láǹfààní àti gbẹ́ni yẹn lọ síbi tí aleykum salaam wa rahmatulah. ààrẹ. Ẹ̀dọ́ wá fara ẹgbẹ́ gbẹ́jà ló láwá nípa yìí. Sọ́rọ́ pé wọ́n ti sọ ọ̀rẹ́ sí orúkọ tẹ́lẹ̀ sí.

ṣùgbọ́n ẹni kọ́ pé pé ń ṣiṣẹ́ rẹ̀ á lè sọ pé ó má gbowó ṣẹ́ rẹ̀ torí tí ọba níbẹ̀ ni àwọn àbọ̀ òde kẹ̀bí máa kọ́ sínú àlùkòkòkò àlùmọ̀tà àlẹ́kọ́tù mẹtàríkà wọ́n kọ́ sí ẹnba wà ní wọ́n máa kọ́ sí wọ́n kọ́ sí ẹ̀fẹ́ mọ́kúlù síbi ìnáwó àpalẹ̀mọ́ wọ́n wá sọ síbẹ̀ pé bí ìnáwó gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ bí ìnáwó wẹ̀kúwẹ̀kú àbẹ́ẹ̀sì gẹ̀ẹ́sì bí ìnáwó gbókùgbókù ẹ̀jẹ̀ gbókù yàtọ̀ sáwọn gbókùjókù tó tó kú séjìká tó ti ọ̀dẹ́ sì jì tí wọ́n á gbé séjìká lọ tí ó fi dé tẹ́ ó gbowó lórí ẹ̀ ó rẹ̀ pé nǹkan tí yẹn lè gbowó lé lórí ni torí tí ọ̀bá ní àwọn àfọ̀ ni máa sọ pé owó yẹn ẹ lọ yọ ní sókè o yòókù tó bá kù yẹn padà fún lógún. Ah, yóò gba adáko ní ìfisẹ́ rẹ ní ọ̀dà ẹ̀wò oníṣìí ẹ̀wò ẹ̀dàkùn ẹ̀ wà ta ìsúta ẹ̀gbìn padà ká máa sọ fún yín pé kọ̀ wá tẹ̀sẹ̀ fẹ́ gbà wọ́n. ẹ gbàlágà ife ìjẹ aláàlí náà àbẹ́ sì gẹ́ẹ̀dì níbi n'isi. láti dáko oníṣẹ́ ní gbogbo akábá wọn bẹ̀ kábá wọn kó sùn ẹ gbàlágà yẹn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ́ ẹni yẹn náà sí iṣẹ́ tiẹ̀ ní gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ sàárè iṣẹ́ rẹ̀ ní wẹ̀kúwẹ̀kú bọ́lá bó ti bẹ́ẹ̀ bó ti rí Àwọn akówójọ lọ́pọ̀lọpọ̀. Àwọn ń wòrán arákùnrin dáàbùbá mùsùlùmí méjì mẹ́ta ní wọn. Sáàlè sí gbogbo ní ìgbà àbáfẹ́ máa. Àà nígbà tá àti rẹ́rìí kọ̀ọ̀kan gbọ́dọ̀ àdà, á gbé ìdájọ́ lórí ohun tó hẹ̀ ká náà. Ọ̀rọ̀ bó ti ọlọ́run sí yẹn. Báwo? Tàbá torí kò dáa kékeré fèrè àti mùsùlùmí ọ̀hún wà níbo jìgàn náà.